A kú ọdún, a kú ìyèdún ẹni wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. A ti wà ní ọdún oṣù December. Oṣù yìí, èmi àti wa, èmi àti máa jọ rógo wa A máa rógo ni. ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn ẹgbẹ́lẹ́ gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn fúkẹ́ fúkẹ́ ọ̀rọ̀ kan já mi lọ́kàn ọ̀jẹ̀ mo ti ṣe láìfù náà kí ló tó ń wò mo fẹ́ polówó ọjà wa ó mọ̀ pé kíní yóò jẹ irun rẹ̀ mo ti wo káwọn kíní yẹn kú nídìí wọn kọ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ kan já mi lọ́kàn gidi ó gbé mi lọ́kàn gidi kan ẹ́. Eh? ẹlọ́run á ń ṣe tìrẹ o láìpẹ́ láì jìnnà ẹ káàsán ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi tó gbá ski ẹ̀yin fáǹsì mi tó gbá ski ẹ̀yin èèyàn gidi ẹ̀yin èèyàn alálùbáríkà ẹ̀yin tẹ́ máa ṣe ọdún yes yes ẹ̀yin tó yẹ pé December ẹ̀ máa jọ mú yes yes fún wa ni o tó máa mú yes yes fún mi àti yín o àwọn kan wà December yìí gan àti ìṣọdún gan ó ti wà nónò fún wọn torí gbogbo ọmọ ṣe wà yẹn ìròyìn aburúkú àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ìbànújẹ́ kan sunkún káyé wọn bàjẹ́ kan bó sórí social media ẹlòmíà ni ẹ ìwé tí wọ́n yẹ ọ̀rọ̀ ló yẹ ń pa mí lẹ́kún gan-an olóbùkún tí ò tí ì kélé o ò tí ì sunkún lórí ọ̀rọ̀ rẹ̀ o ò tí ì sunkún lórí ọ̀rọ̀ ẹbí ẹ̀ àwọn ẹbí ẹ̀ gan-an ò fì fún wọn wọ́n fi ẹ̀gàn láàrin fámìlì pé kinní kan kankan ṣẹlẹ̀ níbì kan o o ò pè wọ́n gan o o o o sympathize pẹ̀lú wọn o ò bẹ̀ wọ́n pé à kò tiẹ̀ kí wọn o ò ṣe yẹn wọ́n á máa ṣe wọ́n á máa ṣe eye service lórí social media ẹ̀yin lẹ mọ̀ ẹ́ kí ló kàn wá àtìsẹ́ ẹ fẹ́ẹ̀ ké fún kí ló kàn èmi àti mi ah dádì mi fún wọn jẹ lánàá bí dádì mi ṣe jó bùgá wọn òun ò dáàdì mi ò ṣe báyìí wọn ò fẹ́ ṣé kò yẹ yìí wọ́n mú un lónílẹ̀ fún yín ní pẹ́ yìí. buga let me see you dey buga let me see you buga buga alákòmọ́lẹ̀ ni kò ní dáa fẹ́yìn tí ò ní dáa fún láàrin lẹ́yìn kẹ kí ló kàn wá. ìyá kan lọ sí irú obìnrin abiamọ obìnrin abiamọ kò fi ilé àti ọ̀nà ẹ̀ sílẹ̀ ó wá rìn ó lọ sí gbàgede gbàgede ló lọ o ò ṣe nǹkan náà ó lọ sí gbàgede ó lọ pariwo lèlé ọmọ ọlọ́mọ níta gbangba bó o ṣe bí ọmọ tiẹ̀ náà ṣe bí Bọ́lá Ahmed Tinubu bó o ṣe bíwọ náà ṣe bí ọmọ Bọ́lá Ahmed Tinubu bàbá àwọn kan ni o grandpa àwọn kan ni o ẹbí àwọn kan ni o ó bọ́ sórí social media ó wá ń pariwo olè olè olè ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe láàyè tẹ́ ẹ bá fọpọ lọ ṣe ẹ má fọlọ àwa máa máa débi àwa máa sọ fún yín ìrètí tó máa ṣẹlẹ̀ topics mo fẹ́ treat lé ní ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ ìyá ọkọ ẹ̀yin um, ìyá ìyàwó àìmí ìyá ìyàwó ní tí ṣe ti ọkọ ìyá ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àti ìyá àti gbogbo ẹ̀yẹn bí ìyàwó ṣá ẹni tó jẹ́ pé ìyàwó lẹ bá tán èmi àti yín lájọ ní ọ̀rọ̀ lẹ́nu ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu ẹ gbọ́ wìrìwìrì otí yẹn á fẹ́ dànù so ìyá ìwọ ìjà tó lọ sí gbangba tó lọ ń pariwo lè olè olè ẹ protest náà nìyẹn o Bọ́lá láti Ahmed Tinubu ẹ protest nìyẹn o tó o bá jókòó tó o bá rẹ́ni tó máa réèyàn sọ fún ẹ ó rẹ́ni sọ fún ẹ nì àkàndá àkàndá èèyàn ni Bọ́lá Ahmed Tinubu ìwọ ìyá yẹn mo fi Ọlọ́run títóbi búra àkàndá èèyàn ni Bọ́lá Ahmed Tinubu ó bọ́ síta gbangba ó lọ ṣe pariwo lè lé ẹni ẹlẹ́ni lórí ó pariwo lè lé ọkọ ọlọ́kọ bàbá oníbàbà grandpa oní grandpa ọ̀rẹ́ ọlọ́rẹ̀ ẹbí ẹlẹ́bí ó lọ pariwo lè lé tí wọ́n fúnra rẹ̀ mọ̀ ẹ́ pé ò jí nǹkan kan nù gbà ẹ̀ wá gbọ́ o bí ayé ṣe ń jẹ́ ayé ó máa ṣẹ̀ àwọn ọmọ tó bí wọ́n máa rí ogun àdùnrún mọ́ láti orí ọmọ èdè ìran kẹrin lọ́kọ déètì ní ilẹ̀ kó o lọ kó o kọ orúkọ mi sẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ tó òbí lè mi sọ̀rọ̀ wọ́n máa rí ogun àdùnrún mọ́. Hello? Hello mọ̀ ń gbẹ́ mo wà lórí ṣáàtì o ẹ mo wà lórí ṣáàtì ẹ lè ní ẹ lè tẹ̀sì mi ẹ ní kán tẹ̀sì mi kẹ́ni ẹ tẹ̀sì mi lórí fóònù yín ẹ tẹ̀sì mi lórí fóònù yín ṣẹ́ gbọ́ ṣẹ́ ti gbọ́ ẹ gẹ́ ń ṣe tán ókè. Hmm. lọ kọ̀ǹfàmù o kó lọ forúkọ mi sẹ́gbẹ̀ẹ́ kò sí wòlíì tó máa mọ̀ lórí àwọn ọmọ ẹ̀ ọlọ́run lè máa rìn gbọ́ torí ìtì ẹ mo ṣe di táìmù lọ́wọ́ ọlọ́run torí tiẹ̀ mo ṣe wo àkókò yìí a ti wo ọ̀sán gangan aago kan ní tó bá ti mú wa kọjá twelve aago kan ló dáa tí wọ three thirty kò ń wọ four ọ̀sán gangan la wà ó ní mo ń sọ́ǹtà gbangba ẹ̀ kò sí èèyàn tó máa wẹ̀ lórí gbogbo àwọn ọmọ àti ìrandíran èmi tí máa rè lè èmi tí máa rè mo mi ìrojú obìnrin yẹn o ṣùgbọ́n ọmọ ẹ máa rí ogun àdùnnú mọ́ wọ́n máa pè wọ́n ní olè níta gbangba wọ́n máa já wọn sí òhò ohun tó hàn mọ́wọ́ tí wọ́n ò mẹsẹ̀ níhun tó lọ ṣe lórí Bọ́lá Ahmed Tinubu lánàá yẹn mo fi Ọlọ́run mo fi Ọlọ́run mo tún fọ Ọlọ́run búra àwọn ọmọ yẹn máa máa ṣẹ̀sìn kiri ohun tó ṣe lánàá yẹn wọ́n máa ṣẹ̀sìn wọ́n máa ṣẹ̀sìn lọ lọ bá ògbówó lé ayé mo fi Ọlọ́run mo tún fọ Ọlọ́run búra títí mo ti sọ yìí èmi kan tí máa rè lórí ẹ̀rí ẹ ní máa ṣe orí burúkú orí social media a máa lé yín dànù níṣẹ́ ẹ lè lọ sẹ́niwà kẹ lọ protest not kẹ lọ máa ṣe nǹkan ó mọ̀ kojú ẹ̀ ò yọ mí ìrojú ẹ̀ o ṣùgbọ́n mo sọ fún ẹsẹ̀ àwọn ọmọ gbogbo àwọn ọmọ tó tara ẹ̀ jáde àti àròdọ àti ìtótútẹ àtàwọn ọmọ táwọn ọmọ ẹ bí wàá rí kí àtó kí nìṣẹ́ báyìí tó parí oníṣẹ́ bá máa jẹ́ fún ẹ ṣé ẹ ló lórí burúkú ìkà yìí o bọ́sà wá pariwo ẹ lè protest mi kẹ́ ẹ má rí nǹkan mi sọ o wá ń sọ o wá ń pe Bọ́lá mi Tinubu bí ẹ bàbá ẹ ṣe wà kàn dání fúnra ẹ o wá ń pariwo olè olè o dẹ̀ ń sọ ọmọ Yorùbá o pèrè ẹ ní ọmọ Yorùbá ṣé ohun tó bá jẹ́ kí kinní yẹn lórí ẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu tó bá ti já ìran ẹ̀ ló lè kàn rí nǹkan kò ní ṣẹlẹ̀ o ṣùgbọ́n tó jẹ́ pé àwọn àjọ̀nú mi wọ́n wò fín láàrin ayé ẹ̀ wo eré ló máa tè abẹ́ ẹ̀ ń ṣí ṣe ń ṣí bẹ́ẹ̀ kọ́ mo ní mo fún ẹ ní mẹ́sẹ̀gì yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ mẹ́ni tó ṣe fídíò yẹn ẹ lọ sọ fún pé mi ọba alá Elizabeth mo tún sọ fún lọ́bẹ̀ lọ́ọ̀ wòlíì àìmọye wọ́n á sọ fún ẹ pé kíní yẹn máa ṣẹ mọ́ ẹ lára toró toró ṣe ó ti ṣẹ̀ èèyàn olóbùkù èèyàn burúkú èèyàn jàtìjàtì yes ẹ gbàgbé ọmọ wọn ràn ṣe o ẹ gbà ẹ wò ẹ gbà ṣe bẹ àṣẹ mi máa ìgbà bá ti ń sọ pé ohun tí mo bá ṣe nàìjíríà iná ọmọ mi máa gbìnú ẹ bó dẹ̀ máa ń ṣe àmì máa tún dátọ ẹ̀mí ohun tí bá ṣe nílùú ó sì rọ ọmọ mi gbìnú ẹ̀ èmi gan máa gbìn náà òtúnṣe ọmọ mi máa gbìn kí n tó kò láyé máa gbìn máa gbìn ohun tí mo ṣe nàìjíríà lèmi sọ ohun tẹ kálukú wá ṣe a máa gbìn ó ti di dandan ẹ̀yin ilé ẹ lè fọwọ́sọ̀yà pé ẹ máa gbìn tẹ ẹ bá ṣe gbogbo nǹkan tí n bá ṣe fún yín tó bá jẹ́ ẹ̀tàn ni mò ń wá bá yín pé obìnrin yẹn ó wá ṣẹ̀tàn fún wa ni ẹ jẹ́ ń gbìn ẹ dẹ̀gẹ̀kẹ́ mi gbìn ṣùgbọ́n ẹ̀yin ni èpè òun lè dúró sí yín lára bí mo ṣe wà béèyàn bọ́ta kéèyàn kò sépè tí wọn lè ṣe fún mi nígbà tí kẹ́kọ́ ní tí ò bá ti ní ìdálẹ́bi lọ́kàn ẹ̀ ó máa ní ìsinmi ológo ni kò sépè tẹ́ lè ṣe mo ní ìsinmi ológo ni mo in fact mo tún fààyè yín gbá mo fi ń fààyè yín kù sí mi obìnrin yẹn lèmi ti sọ fún yín èmi ò mọ mi ò rojú ẹ o mi ò rí ojú ẹ o ṣùgbọ́n mẹ́sẹ̀gì tí mo rí lóru mọ́jú nìyẹn mo rí confam ní apá àti wèrè torí mo gbé mo wo fídíò yẹn báyìí mo dẹ̀ wò mo gbójú sókè ohun tí ẹ̀mí ohun tí nǹkan tí spirit sọ sí etí tèmi ni mo sọ fún yín ta gbangba yìí èmi nìkan máa wẹ̀ lórí ẹ̀ èmi máa wẹ̀ lórí ọmọ eré ló máa pin tó ṣẹlẹ̀ yìí láti December ẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí rí sáìnì ó máa rí sáìnì tó máa ohun ìtìjú ọ̀rọ̀ téèyàn mọ́wọ́ tí ọmọ ẹ̀sán wọ́n máa kí bá ọmọ ẹ lọ́rùn eré ló máa pin ṣe é fún ọmọ mi padà ohun tí n bá ti ṣe àmì ṣe é lólóbùkún ní gbogbo yín ní ẹ̀fẹ̀ yìí ẹ fẹ́ ká sinmi lórí ìkànnì tá a wà yìí. so kókó onúwèé ìròyìn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ lẹ́yìn ó ní nípa àwọn ẹ̀gbọ́n ìyàwó àbúrò ìyàwó ìyá ìyàwó ẹ̀yin ẹbí ìyàwó generally ọ̀bánlẹ̀ Elizabeth ni lórí YouTube ọ̀bánlẹ̀ Elizabeth ló máa rí lórí Facebook wòmí lórí ọ̀bánlẹ̀ Elizabeth wàtúrú mi lórí ọba ńlá adébuhari elizabeth èmi kan náà tún ni ọba ńlá adé tinubu elizabeth èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni àkáǹtì janet yẹn janet buhari ẹ ẹ lè ra àkáǹtì yẹn èmi mo la àkáǹtì yẹn ṣùgbọ́n mi ì lò rárá torí kò yùúsù fún this time àti olórí aya àdìsá mi mò ń jẹ́ bẹ́ẹ̀ ibi kan náà mò ń jẹ́ gbogbo ẹ̀ torí tẹ́ ẹ bá ṣe wèrèwèrè àkíwèrè lè ṣe gbóòyìn ká lè mọ̀ àwa kan náà làwa ń ok lẹ́nì ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ lórí àwọn ẹbí ìyàwó generally èèyàn ẹbí ìyàwó kí ló ń pè níyàwó obìnrin ló máa ń pè obìnrin ló ń jẹ́ ìyàwó obìnrin tó máa fi ilé àti tó ti bàlágà obìnrin tó ti bàlágà tó fi ilé àti ọ̀nà ẹ̀ sílẹ̀ tó fi ẹbí tó fi ìyá ẹ̀ tó fi bàbá ẹ̀ tó fi sílẹ̀ tó wá lọ darapọ̀ tó fi orúkọ bàbá àti ìyá lẹ̀ tó wá lọ darapọ̀ mẹ́bí mi ẹbí tó mọ̀ ẹbí tó ti jọ ṣọ̀rẹ́ ara wọn tó wá sọ pé àwọn ò fẹ́ra wọn tó wá lọ darapọ̀ síbẹ̀ pé ibẹ̀ lòun fẹ́ máa gbé ní ayé àti àìnípẹ̀kun òkú àtayé ń ibẹ̀ ló wà ìyàwó yẹn ó máa jẹ́ àwa fẹ́ ọkùnrin ẹ lè rí obìnrin méjì tó fẹ́ra wọn ẹ lè rí ọkùnrin méjì tó fẹ́ra wọn láyé àtijọ́ lọ́dọ̀ tiwa ní kọ́ṣọ̀ tiwa nílẹ̀ yorùbá tiwa ń bí ọkùnrin àti obìnrin ọ̀nà máa ń fẹ́ra wọn tó máa ń pera wọn ní ìyàpọ̀ so níhun tí a wá ń sọ bọ̀ ó ní pé ẹ ká sọ máa hàn ó ṣe ó bá mú ọ wá god bless you ẹ má bínú mà gbàgbàgà fún ẹ ra mo dẹ̀ ṣe ìbẹ̀rẹ̀ ṣáàtì mi pé àádá ń lò dámi fún ọ ní ẹ̀ẹ̀kan tútù ẹ ra mà ó ní wọ́n pè ní ìyàpọ̀ Latifat Àyìndé mi náà lọ́ọ̀fù yín ẹ ṣe so the woman i'm talking about is a phd ẹ eh, ibà kókó ta ló máa ń sọ̀rọ̀ phd ẹ jọ ẹ lọ jókòó à ń sọ nǹkan tó fọwọ́ ààrẹ ẹ̀fà ń sọ̀rọ̀ pé kí ló kàn mí àti phd Koko, phd kó gbé kó gbé gbogbo kíní ayé ìlú kí n tèmi àti ẹ̀ ti jẹ́ kókó ni Koko professor kí n tèmi àti ẹ̀ ti jẹ́ àìmọye professor tó ń bu gigantity abẹ́yìn ṣìgẹ̀ yẹn lẹ́fẹ̀ẹ́ máa mú afẹ́ àwọn àbí ṣe phd holder èmi ò ṣe phd holder school sat mo nínà bí ọba kàwé ṣé kò yẹ kó kọ́gbọ́n ni alẹ́ ń sọ phd ọ̀dà àwọn òkó yẹn jẹ́ ń so ohun tó bá ti mú obìnrin tó ti filé àti bàbá àti ìyá ẹ̀ sílẹ̀ tó ti wà nílé ọkọ ó yẹ kẹ́yìn ẹbí ọkọ ó yẹ kẹ́ ẹ máa yùnnú ni ẹ̀yin ẹbí ìyàwó tó bá ti fi yín sílẹ̀ ohun tí sísá ẹ sí àbúrò ẹ júnior ni o senior ni o tó ti fi ẹ́ sílẹ̀ tó ti wà nílé ọkọ tiẹ̀ kókò tiẹ̀ ní pé kò fi sílẹ̀ kò jẹ́ kó gbádùn ilé ọkọ yìí ilé ọkọ yẹn ò kì í ṣe pé kí gbogbo yín ká ẹ wá kó gbogbo ẹrù ẹsọ àbádọ́n property ká ẹ wá kóra yín lé lọ́rùn ẹ wò ó bá fẹ́ yẹn rìn gétí mi ó wà five thousand ni eléègùn ju ìsíbí yẹn lọ five thousand naira ká ẹ wá sọra yín di àbádọ́n property ká ẹ kàn lọ kóra yín lé lọ́rùn yẹtí tuntun rè ṣe é ti rí ó fà. ẹ sọ̀rọ̀ ìdí àbádọ́n property ẹ lọ kóra yín bá ọkọ ọkọ àbúrò ẹ àǹtí ò lọ kó bá ọkọ àbúrò ẹ ń lé property bùkátà tó bá gbọ́ lórí ẹ àbúrò ẹ ló máa gbọ́ lórí ìwọ náà irú ayé burúkú ò lè jọ ń lè fún yẹn ìwọ àbúrò òfìlẹ ọkọ tiẹ̀ sílẹ̀ mi gan ò tiẹ̀ wá ìmí tó tó ilé ọkọ lọ ẹ lọ jókòó ti ọkọ sísá yín lé ẹ̀yin gan lọ jókòó sí ẹ lọ máa làbòtè ìwọ tó ti tó ilé ọkọ lọ tó ti yẹ kó o ti bàlágà àti lọ́kọ tiẹ̀ wàá máa ṣèdí wéréké wéréké wéréké wéréké sọkọ bọdẹ ọkọ àǹtí ẹ wàá máa ṣèdí wéréké wéréké ìdí orí burúkú tó ṣe wéréké wéréké ẹ̀yìn ẹ̀ máa lọ́kùnrin ẹ̀ ló dó yín ó bá àbúrò ó bá àbúrò ọkọ àbúrò ìyàwó ẹ̀ sùn ó bá burú kínní kan sùn àwọn earring yìí ṣe ti rí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o four four four four five ni àwọn earring tí mo fẹ́ four four five ni ẹni ẹ níṣẹ́ ló bá ó bá àbúrò ó bá ó bá ìyàwó àbúrò ẹ̀ sùn ìyàwó àbúrò tó ti wà nílé ẹ tó lọ kó bá tiẹ̀ láti jọ yìí ojú ẹ ojú ọ ojú ọkọ ẹ̀gbọ́n ẹ ló ti bẹ̀rẹ̀ sí gbìyànjú ló ti lọ yunifásitì ló ti ṣe gbogbo ẹ̀ ojú ẹ ló ti bàlágà ojú ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa wà àwọn ṣòkòtò olóbùkú tẹ́ máa ń wọ̀ ní ìsìn yẹn tídìí yín máa tó máa dàbí ìgbà tó máa lẹ̀ mọ́ gbogbo ara yín ìgbà tó bá lẹ̀ mọ́ gbogbo ara yín ìdí yá máa ṣe wérewère àti tiẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ pàṣíwọ̀dbọ̀wọ̀dbọ̀ tí o máa rá tún ṣe ájí làárọ̀ aróṣọmáyà á ti ṣe gbàgà á ti ṣe bààlà ọyàn á ṣe bààlà á ṣe bààlà ọkọ ẹ̀ àmà àríwọ ọ̀nkú ọ̀nkú sọnù ẹ máa fọwọ́ bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ re àbúrò ẹ̀ ń dì nìyẹn á dó ẹ̀gbọ́n á dàbúrò mọ́ yín lára ẹ jókòó ẹ ibi tó yẹ ẹni tó yẹ kó o ti lé ìwọ àti òṣì torí ọkàn lè máa bẹ́ẹ̀ gbá bọ́ gbá wòran bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ ẹ̀ ọmọ tó yẹ kó o ti lé dànù kó yẹ kó o jẹ́ kó lọ fọkọ tiẹ̀ ó gbé sábẹ́ abẹ́ inú ilé ẹ̀ ń bẹ̀ ọkọ ẹ tún ń wo mọ́lẹ̀ mọ́ ẹ lára ń bẹ̀ olórí ẹ ti burú olórí yìí ti burú báyìí ìyàwó ó gbé àbúrò ẹ tó ti bàlágà ó gbé sí abẹ́ ó ń lọ ó ń bọ̀ ó ń tẹ́tẹ̀ ó ń tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀hún kó máa drop mi títí ó ń bẹ́ẹ̀ gbé kiri. má mọ̀ ìpárò pé ìwọ nìkan ẹ fẹ́ o ó jọ ń fẹ́ ẹ ni ó jọ ń fẹ́ méjèèjì ni ẹbí mi gan á tún wá títí títí títí títí ti ẹbí ìyàwó ẹ kóra yín jọ sílé ọkọ ọkùnrin yẹn ló máa tọ́jú yín àgàgà yìí tọ́lọ́run bá tiẹ̀ gàgà tó yẹ pé ọkùnrin tí ọlọ́run ti gba bùkátà ẹ̀ ọlọ́run ti gba ayé ẹ̀ gbogbo nǹkan dáa fún un ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé gbogbo àwọn fámìlì kan wàá ṣe jàǹkárí wọ̀ sínú ilé yín lé wọn dànù ẹ má yẹn kán bá yín wọ next year ẹ lé wọn dànù bó jẹ́ ọkùnrin pàṣírí ẹ bá bò lọ́gbàrú màá pálọ́sẹ̀ kọ̀ǹtè káwọn bíi mẹ́jọ lọ́ọ́ máa sunbẹ̀ kó kan wọ́ tó o bá ti rí obìnrin tó ti sọ pé ẹ ṣáà rí pé mi àtàwọn fámìlì mi a lè fira wálẹ̀ a lè ṣe ìyàwó nìkan ló fẹ́ ó nìkan àmà wálé yìí kò ṣe pé kí wọ́n wá kó ẹrù ara wọn jọ kí wọ́n wá kóra wọn jọ jàǹkárí wọ̀ torí orí burúkú wo nìyẹn ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọmọ yúùtù sí tẹ́ bá máa fẹ́ yàwó ẹ máa wọrú àwọn tẹ́ máa máa fẹ́ tẹ́ bá ti rí i pé àwọn akẹ́bí mọ́ra akẹ́bí máa yà kó jẹ́ gbogbo ẹbí ló máa wá jókòó tì í lọ́rùn kó jẹ́ ìwọ ló máa gbọ́ bùkátà ayé wọn torí pé ó fẹ́ ọmọ ẹyọ kan lọ́wọ́ wọn tètè lé wọn dànù. mo mọ̀ pé inú ẹ̀yin kọ̀ọ̀kan ò ní dùn torí pé ẹ̀yin kọ̀ọ̀kan ẹ ti fi ọkọ yín ẹ ti fi wọ́n ṣe jàǹkárì wọ̀ òun ló máa máa gbọ́ bùkátà fámìlì yín èèyàn kan bọ́kùnrin kan táṣìírí ẹ̀ bá bẹ ó jàjàbò báyìí gbogbo ẹbí yín ló máa gbọ́ bùkátà ẹ̀ ẹ wá sọ di ẹ wá sọ di atm yín atm fámìlì family atm ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń wo mí lọ́wọ́lọ́wọ́ jẹ tẹ́ ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ sẹ́ndì fídíò mi ká ẹ sẹ́ndì ẹ̀sán mọ́ yín tẹ́ ẹ bá rí pé àwọn family ọkọ ẹ̀ àwọn family ìyàwó ẹ̀ ti fẹ́ pa tí wọ́n kóra àwọn ìjọ lórí ọmọ kan ṣoṣo mélòó náà làwọn mélòó náà lára àwọn ọkùnrin náà wọ́n ju pẹlẹbẹ báyìí náà lọ ètò máa sanra nù wọ́n máa sanra mélòó lára wọn wọn kì í wọn ní mi ọkùnrin ò ní mi àwọn obìnrin là ń jẹ́ kínú wọn máa dùn tó o bá ti fẹ́ obìnrin tó ti jẹ́ pé olóbùkú family inú ìdílé burúkú ló ti wá ṣá torí mo fọlọ́n bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ pé àwọn onídàǹkáríwọ̀ ẹlẹ́bí burúkú yẹn jẹ́ kán wà lórí ọwọ́ wọn kán dúró síbẹ̀ mú ìyàwó ti ẹnìkan kó o máa tọ́jú ẹ̀ jókòó mo ń ṣe nǹkan jókòó kó o máa tọ́jú ìyàwó ẹnìkan kó o máa tọ́jú ẹ̀ tó bá jẹ́ pé twenty thousand thirty thousand lágbára ẹ̀ ká láti fún ìyàwó ẹ̀ ìyá ẹ̀ lóṣù máa lọ fún ibi tó bá gbé wà má gbà kí ìyá ẹ̀ máa gbé nulí ẹ̀ ibì kan ni ìyá ṣáà ti ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó rí ọmọ ẹ̀ ń títì ó wá jẹ́ kí gbogbo wọn kọ́ kó wá bá inú ilé ẹ̀ kí gbogbo wọn kó wá jẹ́wọ́ ni oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ìwọ nìkan ní Nàìjíríà of nowadays ní economy of nowadays ní gbogbo àgbáyé ìwọ nìkan ni gbogbo wọn wá kó bùkátà ayérayé wọn náà kó lé lọ́rùn wọn wá dé gbogbo wọn wá jókòó báyìí wọn máa jókòó ni wọn wá jókòó rẹ wọn máa fi ẹ wo tẹlifíṣàn wà sánnánánná orí lọ gàrí tó yẹ ká ẹ jẹ láàrin láàrin ọ̀sẹ̀ mẹ́rin wọn máa dijọ́ kẹta wọn á lú gàrí títán nígbà tó yẹ pọ̀ àwọn jàǹkárí wo ló kó wọnú ilé iṣẹ́ mélòó náà ló ń ṣe ẹ̀ wá lọ́mọ ń ṣe yahoo ẹ̀ lọ́kọ mọ́ ń ṣe yahoo ọmọkùnrin á máa sáré kiri gbòbá gbogbo bùkátà tó wà lọ́rùn wàá tún gbé òtún ní dúró lásán wàá tún lọ gbá àwọn àbúrò ẹ wá wà ní pé àbúrò ẹ ń lọ yunifásitì òun náà ló máa sanwó sùkúù ẹ ṣé torí pé ó dẹ̀ ti wá fẹ́ ó wá ní pé gbogbo bùkátà ayé ìwọ ni kò òun ni kò gbọ́ gbogbo bùkátà fámìlì yìí tán brọ́dà tiẹ̀ bọ́dà ẹ̀ náà tún wà bẹ̀ wá sí ní dandan brọ́dà ẹ̀ òun ló máa gbọ́ brọ́dà ẹ̀ òun ṣe kinní gan-an ẹ̀yin mi torí pé àwọn ọmọ kékeré àwọn ìmí bàbá àgbà bàbá àgbàlagbà kan bó bá ti gàgà lọ sí tó lọ fi kíní ẹ̀kọ́ báyìí tó lọ fi ọmọ kékeré kan ẹ̀yin fámìlì ẹ wá lọ kóra yín jọ ẹ wá kóra yín jọ nígbà tẹ bá wá kóra yín jọ lórí fámìlì ẹ bá ti kóra yín jọ sórí fámìlì ó tán ẹni yẹn nínú fámìlì yìí ó ló máa gbọ́ ògbó bùkátà ayé ni kí ló le tó yìí bàbá yẹn ẹ gbà lọ́wọ́ àwọn ìyálélé tó nílé àwọn ìyàwó tó ti kọ́kọ́ fẹ́ o bífọ́ ọmọ tí yín o ẹ má gbà lọ́wọ́ ẹ̀ bàbá yẹn ò ní rójú àwọn ọmọ ẹ̀ tó ti bí tẹ́lẹ̀ mọ́ ẹ̀yin fámìlì yẹn ti gàgàgbọ́ bá kí ni orúkọ ọkọ yín à èmi ní ìṣífà ìdè lọkọ mi jẹ́ ìṣífà ẹ́ àwọn náà ní kinní kan tó wà bẹ́ẹ̀ yẹn àwọn náà ní kinní kan tó wà bẹ́ẹ̀ yẹn gbogbo fámìlì àwa dáwọ́ jọ lórí bàbá yẹn wọ́n máa gbé àbúrò mi ayé ẹ̀ ti dáa ò ti rí léwọ̀ ò ti rí ibi jókòó sí ẹ wá máa wá tójú bọlé kiri nígbà ẹ bá wá tójú bọlé títí títí títí ẹ wá sọ ẹni yẹn di ẹ̀sọ́ di pankẹ́rẹ́sẹ̀ gbé bàbá onírọ́jú táwọn ọmọ ẹ̀ mọ̀ onírọ́jú gbọ́ táwọn ọmọ ẹ̀ máa mi iṣẹ́ ìwà òkè mi ní wá ẹ̀ sì gbà sílẹ̀ àfà ẹ̀ kọjá báwo lọ́la ah mo wà lórí live chat o máa mi a máa sọ ṣé mo fún yín ní nǹkan bẹ́ẹ̀ bò bá mi mú kiri yẹn bá máa sọ yẹn bá mi fún màmí kọ́ mú kọ́lọ̀ tó bá mú. nọgbà ó ti ẹ̀ da fóònù yìí ọlọ́run á máa ọlọ́run ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àní dààmú àní dààmú ẹ pẹ̀lẹ́ àkú ní ṣe lásán gbọ́n wa tá à ń ṣiṣẹ́ yóò ní ṣe lásán mo ṣe lọ sí ọ̀dọ̀ ọmọbìnrin tó ṣẹ̀ ni èmi bọ̀ ní àtàwọn tá a jọ lọ nínú ìyá bá mi máa ṣe fún ẹ aṣọ olú àṣàlẹ̀ blue ẹ̀ gbé blue ẹ̀ gbé kọ́lọ̀ ìjáde má mi mú kọ́lọ̀ tó bá wọn ìbẹ̀ akọ ọdún yes ma. ọ̀rẹ́ mi ní lórí facebook o àdìsá má wo ṣe yín. mo ti ẹ̀ sí ni ṣé kọ́lọ̀ bá ẹran jẹ wá ṣe. àná ẹ má wọrí. ẹrù jí ò fà ẹ. ṣé ma thank you. ah dadi ó yá yá ìṣẹ́bà má ṣọ fún mi. Ah, mo dẹ̀ ṣe ṣáàtì lọ́wọ́ ni ẹ sáré kọ́ ọmọ ẹ̀ fún mi. Ah, ẹ jẹ́ kí dájú ẹyí èèyàn ẹ̀ ní ìbínú ẹ jẹ́ ìkí dájú ẹgbẹ̀rún ti

mo fẹ́ lò for now. wọ́n ti fún mi five lè yá ó dẹ̀ gara díẹ̀. ṣẹlẹ̀ ah. ẹ máa dúró èmi ò ń èmi ò ń change price ṣẹlá kìíní sẹ́ẹ̀tì tí n bá èyí tó ń bọ̀ owó ẹ̀ one twenty thousand ló lé sí mi ìlera ni mi ì lè rà ọjà tó dẹ̀ fáìn lè là ṣe máa fi sọ́run kẹ́ o jẹ́ kàn fi báwọn yọ̀ kàn fi sọ́run kàn tiẹ̀ ẹ̀ tiẹ̀ bó ṣe. àwọn dáàbì wa kọ́. ọwà àǹtí mi ti la mi ní bọ́ àyín tì ẹ ṣe o jàre wọ́n ní mo lu èkèwé eléyìí four five ni ẹ̀wọ́ èyí tóbi gbàngbà so ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ máa kó gbogbo fámìlì o kó fámìlì o mú o mú àbúrò ẹ ọkùnrin àbúrò ẹ obìnrin o tún mú màmá ẹ mú lẹ́yìn ọmọ ọmọ tí ìyá ẹ gbẹ̀yìn last born ẹ tún kó ẹ̀yin bíi mẹ́rin láàrin fámìlì kan lórí ọmọ ẹ̀yin ẹ̀yin ìyá táwọn ọmọ yín ṣe ń fẹ́yàwó àbáwọn tí ó jẹ́ pé dádì yín ló lọ fẹ́yàwó tó jẹ́ wọn dádì yín ló lọ fẹ́yàwó tẹ́ ẹ bá ti rí i pé wọ́n lọ kán jàǹkárí wọ̀ kan wá kò kí ṣojú lásán ilé wọn dànù. four five eight five ó lè ọgọ́ lè ó lè ó lè ó lè gẹ̀ǹgẹ̀ ó lè. ẹ ṣe òjàre àti ọláyínká àfọlábí only time for the beautiful bangles I bought from you. Uh, I don't take it off and still not faded. yes o àwọn jọ́rìí tèmi ò ṣe ń jì o ní ìṣeré o wọn change ẹ máa gbádùn ẹ ẹ máa gbádùn ẹ kìtì ó náà sọ pé àwọn òkè bọ̀ yẹn wọ́n dẹ̀ ń gbádùn four five ni fasáàsì tójú fasáàsì lọ́ọ̀yà láyà anybody ó ti jẹ́ kán lọ kán àwọn èrè kan máa sí wín ojú ọkọ wa mo fẹ́ fún mọ́mì ẹ̀ ní mo fẹ́ fún mọ́mì ẹ̀ ní owó ọ̀fà kí ló fẹ́ aṣọ ìwò. Okay, follow ẹ̀jẹ̀ ẹ̀ bá mú tiwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí ní ọ̀rẹ́ àǹkárá ńkọ́ ṣọ́ọ̀tì bàǹkárá ṣọ́ọ̀tì bàǹkárá bá a sọ fún ẹ pé ó pọ́sùn ìgbẹ́ pàǹkárá yẹn la máa wò lọ́la fún táwọn obìnrin yẹn because màá ṣàbá wọn sọ màá bá wọn sọ four five. ẹ wá lọ jẹ́ kán lọ kó kí àǹkárí wọ ẹbí ojú ọkọ̀ lé ẹ lọ́rùn má jẹ́ kí iṣẹ́ ẹbí pa ẹ́ àbúrò mi má yẹ kí iṣẹ́ pa ẹ́ ọmọ mi má yẹ kí iṣẹ́ pa ẹ́ dáàdì mi ẹ má yẹ kí iṣẹ́ pa yín dáàdì ẹ jẹ́ kí oògùn tí àǹtí oògùn tí àǹtí Kàrímọ́ lò fún yín ẹ jẹ́ kó oògùn yẹn kó ká nísìn oògùn tí àǹtí Kàrímọ́ lò fún yín tẹ́ ẹ fi ń ṣe sọ̀gẹ̀sọ̀gẹ̀ tó kó gbogbo ẹbí ẹ̀ ká yín mọ́lé ẹ tètè ya jẹ́ kí oògùn yẹn kó ká kí náà rí mà. Hmm? mi ò ní eighty thousand lẹ́fẹ́ ẹ ṣe fún àwọn oní eighty thousand ṣáà ní jẹ́rìí ní eighty thousand ó dà pé eighty five. eléyìí fa eléyìí fa ẹ rí ẹ rí irú sẹ́ẹ̀tì lọ́rùn èmi wá jẹ́ gold ó mú fi ṣe ìyàwó ọmọ mi tẹ́ ẹ bá wo eléyìí báyìí láìpẹ́ fẹ́ ṣe pàtì wọ́n á máa wò ah, wọ́n á máa wò yín ni ẹ tún eléyìí náà ẹ fẹ́ eléyìí ó sọ̀kalẹ̀ four five eh, bá mi fún àwọn ọmọ bàbá mi lówó ah ẹ̀yin haúsá mọ́là ní ìní ẹ́ ní ìní gbàgbé yín láéláé bá mi fún wọn èèyàn ni wọ́n ní ọjọ́ sátọ̀dẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn ọmọláì lára ní ìṣeré ó máa ń gbé èèyàn èyí òun kéèyàn tí wọn bá ṣe ló máa gbé èèyàn tìjọ́ sátọ̀dẹ̀ yẹn ìròyìn ọjọ́ mi ni ó fọ́ ní bàjẹ́bàjẹ́ ọpẹ́lọpẹ́ wọn lára mi nígbà táwọn ọmọ yorùbá ọmọ yorùbá gangan náà dìde náà dìde ẹ ọfà ọfà ẹ ó ti ṣe lè à four five àwọn ẹ̀rìn ìdìbò gbáàsì ẹ wo eléyìí à ẹ jọ o. bó ṣe wà yìí six thousand ní kò jẹ six thousand. ẹ̀yin ìyàwó ẹ wá lọ jẹ́ kí ẹ lọ kó àwọn jàǹdùkú èèyàn ẹ lọ kó wọn sínú ilé jàǹdùkú lèmi ká sí o torí pé kí ni how can you leave your home your comfort home tó máa lọ jókòó ti ọmọ ẹ nílé ọkọ báwo ló fẹ́ ṣe tó máa lọ jókòó ti ọmọ ẹ nílé ọkọ bí mo ṣe wà yìí ọlọ́run àwọn ọmọ tèmi o máa láti ilẹ̀ ni o kọ́ tiẹ̀ tó di pọ́n má a máa ń sọ bí eré tí o bá ti bẹ̀rẹ̀ sí bímọ wọ ìwọ obìnrin bá ti bẹ̀rẹ̀ sí bímọ ọlọ́run á ní ìyá ìyá ọkọ kó ra lọ máa gbé kí ìyá ẹ wá bẹ ìyá ọkọ ẹ wá bẹ tọ́jú ọmọ èmi ò lè wá ilé yín kí n wá jókòó kí ni mo wá tọ́jú ọmọ I can't do it ọmọ mi mo ti fi kọ́ lórí fún wọn tí n bá kàn ti wá mo wá kí ẹ ẹ̀lú àwàyù èyí tó bá jẹ́ obìnrin mo mo ṣe àṣejù ni mo ṣe ni mo so oorun ọ̀sẹ̀ kan obìnrin àṣejù nìyẹn ọkùnrin mo wá kọjá ìyára mi àríwú ẹ̀rí mo kọjá ìyára mi àríwú ẹ̀rí máa bẹ́ẹ̀ lóṣù kan pé ó bímọ kí wá jókòó sínú ilé ẹ kéèyàn kan á máa máa kí kíyàwó ọmọ mi máa ṣe ẹ gbàmẹ́gbẹ́sẹ̀ sókè àfẹ́gbalẹ̀ ìyá ẹ wo ìyá ẹ wo èmi ò dẹ̀ lè rí sí àfíà anybody torí mo mo lè wù ẹ báyìí kí n wẹ̀ pé ẹ wo nǹkan tó ṣe sọmọ mi kí inú mi má dùn sí ẹ ohun tẹ́ ẹ bá jọ ń bára yín fẹ́ máa jọ fà lábẹ́ yàrá yín o ṣùgbọ́n mi ní bá yín gbé débi tí ẹ pé máa rí àṣírí pé bákan ìyàwó ẹ ṣe rí mi ìfẹ́ bá yín rí mi ìfẹ́ rí mi ò fẹ́ rí àléébù ọkọ ẹ ẹ wà lórí ọwọ́ yín ìjọ tọwọ́ mi ti máa rìn báyìí mo ti pè yẹ ọkọ ẹ màdàmú ẹ lọ ṣe físà o àwọn èèyàn rò pé ńgbà ìgbà tó yẹ kí n renew físà mi torí ọmọ yẹn gangan tó mọ̀ pé mi ìfẹ́ lọ jókòó tì tí n bá wà ní Canada wọ́n lé ní ẹ lọ bá wọn tọ́jú ọmọ ta ló ń tọ́jú ọmọ. má kílẹ̀ sọ kí ni má mi sọ. ẹ má lọ mo fẹ́ bá ya fọ́tò mi ẹ bá mi ya fọ́tò ẹ̀yin fáǹsì mi kò bá sí. ẹ̀yin ò mọ̀ pé by the time tẹ́ bá ṣe ń jókòó ti ọmọ yín ẹ máa máa rí àléébù ọkọ ẹ̀ ẹ máa máa rí mistake ọkọ ẹ̀ nígbà tẹ́ bá rí pé ọkùnrin yẹn àwọn òmí kan tún wá ṣe dágbé wá rí pé ọmọkùnrin yẹn wà òkè wọ́n ọmọọmọ ṣe máa lọ ṣe oògùn burúkú sí ẹ lọ ṣe oògùn sáàárín sí ọkùnrin yẹn ẹ lè ní kó má rántí ẹbí ẹ mọ́ àfẹyín ẹbí burúkú ẹbí kẹbí kílẹ̀ lọ ṣe ń onílé alátojúbọ̀ àti ẹ̀gbọ́n ìyàwó àti àbúrò ìyàwó àti ìyá ìyàwó kí lẹ̀ ń lọ ṣe kíní kan ni àgbàdo ti ń jẹ adìyẹ ti ń jẹ kágbàdo tó dé nǹkan kan ló ti ń jẹ kó o tó o ti bí ọmọ ẹ ọmọ yẹn ti dàgbà tó fi rí bẹ́ẹ̀ yẹn kó tó lọ́kọ̀ nǹkan ló ti ń jẹ nù lé ẹ̀ must you yourself to olórí burúkú torí pé ojoyè ìyá ojú ọ̀rọ̀ lárí tó o lọ làbòtè sílé ọmọ ẹ. Màámi ṣó ti yá káwáyà kí náà kí náà ti. Hmm. Hmm, mo fẹ́ fún ọ ní five thousand mo fẹ́ fún ọ five thousand má kí lẹ rí kí mọ́ mi sọ. ilẹ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ yàn. ẹ èló èló ni bẹ́ẹ̀ ẹ mi gbọ́dọ̀ yọ ẹ jẹ́ yọ five thousand mi gbọ́dọ̀ yọ ó jù bẹ́ẹ̀ lọ mi ṣeré mi ṣe gbogbo àwọn ọjà tí mò ń tà ní tàǹtà ní one tí mò ń tà ninety five tẹ́lẹ̀ ló ti di one hundred and twenty thousand sí one twenty ni mi ì lè ṣẹ́rí Brasilia yìí agí mi ì lè rà á mo kàn ń fagídí rà àwọn ọjọ́ ẹ̀rì agídí ni mo fi ń rà tẹ bá rí tẹ máa ọ̀dà tó yẹ ti máa tẹ ṣe ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá two million ṣe ọ̀dà yẹn ní ìsìn ó ti wọ two point eight ó ti wọ two the same two point eight three million fi ṣe the same order ah ẹ wo kò easy o kí ni ẹ o mo kàn ní ẹ jí mi ẹ bá mi rà ẹ jẹ́ ẹdí five thousand ẹ ṣe ẹ tẹ̀tẹ̀ ẹ show love ṣé ká ẹ ẹ èèyàn ní tẹ̀tẹ̀ mo tún fa romance ẹ ẹ máa ń a tún gbé wọn trabayẹ ẹ má dá wọn lóhùn àwa bá mi yèmí àti má mi ẹ wọ ẹ bá mi ajẹ ìrajà ṣáyà wà báwa yà máa sọ fún ọmọ mi pé àbòdé ṣọ́ọ̀bù ìyálé ọjọ́ wo ẹ ló fẹ́ ká bẹ̀rẹ̀ yàrá yìí tún ní fóònù mo fóònù ìṣiṣẹ́. yébi àti màá mi bàbá bí àti orúkọ kí ni àbí aládùúgbò ẹ gbọ́dọ̀ bàbá bí àti oṣù. wọ́n ti bá mi orúkọ wọn torí wọ́n máa bì. ẹ eh, bẹ́ẹ̀ ni àríkẹ́ àríkẹ́ alájọ ọmọ mi tó gbá ski àwọn ìyá àtẹnu bẹ́ẹ̀ ni wọ́n wá jókòó sí ilé ọkọ ọmọ wọn wọ́n á tún máa control ńgbà tó jẹ́ pé ọmọkùnrin yẹn tó bá jí owó bùkátà yín ló máa bá tó bá jí náà ìmọ̀ báǹkì tuntun wa ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ máì tì báǹkì wa tuntun ti bẹ̀rẹ̀ nígbà kan máa yẹn tó yẹ kó ó ń gbọ̀n báyìí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rí mẹ́sẹ̀kì sẹ́ǹsì. náà bẹ̀ wá bá mi là káǹtì báyìí ló lójó òsì fún wọn. so ìyá ọkọ ẹ̀yin èèyàn ẹjọ mo ṣe ẹṣẹ àkáǹtì sí lotus bank o ẹjọ kílẹ̀ mọ̀ pa lotus yẹn wọ́n ẹjọ o kílẹ̀ mọ̀ pa lotus yẹn o ẹ̀yin lè bá paniga yẹn wájú mi ló wà má fẹ́ lù pa wọ́n máa dúgbò máa bá yé <laughs> iwájú wa bìbà ìlú wà ọlọ́run iwájú ṣọ́ọ̀bù báyìí ní lotus bank yẹn wà wọ́n ti wọ́n ti pò yí ṣọ́ọ̀bù wọ́n ti fẹ́ kú mániga yẹn ṣe wà níbi wọ́n á àti fún lákàtì ó ní kíní mo ní ah, ó ní ìdí àkáǹtì ní ṣé ní àdúgbò bíi tá a wà ok mo ti pe youth leader mi mo sọ pé youth leader mi bó ṣe wà máa fún ní nǹkan èèyàn two hundred la promise ẹ ní ọ̀sẹ̀ kan ó kéré èèyàn two hundred ó máa pé wọ́n dẹ̀ wá máa kó àkáǹtì wọlé fún gbẹgbẹgbẹ you understand a máa kó èrò wọlé àwọn olówó ní kí ṣe àwọn olówó búkú èèyàn àríkà alájọ wá ṣe àkáǹtì sí lotus bank iwájú mi bíbá wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa torí àsùn díẹ̀ gbogbo àwọn àjọ tèmi máa ń dá yẹn bẹ́ẹ̀ ni mo ti máa máa ṣe sí ẹ àwọn báǹkì ti bí ìyá akọ wọ́n ti pọ̀ jù ìnira wọn yẹn gan tiẹ̀ ti ó pọ̀ àfẹ̀dárúkọ wọn bí ni. gẹ́gẹ́ ọ̀tá àsọ̀rọ̀ kójò tó dé no interest ní tiwọn o no interest ẹ̀yin ìyá ìyàwó <laughs> àárín ẹ̀yin kọ̀ọ̀kan tiẹ̀ dẹ̀ máa ń pa mí ẹlòmíì báyìí tọ́mọ ẹ̀ bá fẹ́ ṣe tó bá fẹ́ fẹ́ yàwó ní ìsìn tó bá fẹ́ tó fẹ́ tó fẹ́ lọ́kọ a máa gbọ́ ibo ni ọmọ ìlú bo lọ́kọ ẹ̀ tó bá ti gbọ́ tó bá sọ wípé ọmọ ìlọ́kọ mi Calabar ni ìyá àkọ́ni Calabar bíi ti báwo àmọ́ mi Calabar tẹ bá rí mọ́tò tó ń lò tó bá kọ́ gbọ́ mọ́tò tó ń lò báyìí á jókòó dáadáa ẹ̀ẹ́n irú mo ló ń gbé tó bá ti sọ ibi tó ń gbé báyìí ẹ̀ẹ́n ọkọ ẹ̀ ń gbé ẹ̀ẹ́n lẹ́yìn tó bá gbọ́ bẹ́ẹ̀ máa máa gbọ́ à mà bàbá ẹ̀ ló ní kíní kan yìí ẹ̀ <laughs> kò sí wàhálà àjọ ń lọ kàlàbà ni bàbá máa gbọ́ abọ́ tó bá ti dọ́jà báyìí ó máa máa kí ó gan kàlàbà tó bá rí ni hello how are you abiyọ yín lọ abiyọ yín lọ kàlàbà kàlàbà lọmọ mi fẹ́ wọn ti ṣèyàwó yóò ṣe ó lè ó lé olójú kòkòrò olójú kòkòrò ó máa jókòó ní bá fọwọ́ mi lómi náà àbí omi nǹkan fún ẹ ní sùúrù olójúwò okòwò oko ó ti rí i pé ọmọ ẹ ti fẹ́yàwó ó ti fọ́kọ àwọn fámìlì ẹ̀ wọ́n lówó ó tiẹ̀ wá fẹ́ mọ òòṣà ìdílé wọn bóyá lẹ́yìn ìgbà tí ọmọ ẹ tó fẹ́ tó bá ti pọ́ ọmọ ọgbọ́n tó ti lo thirty years nínú ilé ẹ̀ bóyá ọmọ àṣọ bóyá ọmọ àfẹ́rarí wọn nẹ bóyá ọmọ ẹ fi ṣoògùn fámìlì wọn ni ó fẹ́ mọ̀ olóbùkù olè o ò fẹ́ mọ̀ pé inú ìrankíran lọmọ ẹ bọ́ sí o ò fẹ́ mọ̀ bóyá inú fámìlì yẹn bóyá ìdílé wọn o bóyá ọmọ ọkọ ọmọ wọn ò kì í pẹ́ olè olè olójúwò okòwòko yóò níjẹkújẹ àfi kó jẹun o ti jẹun jẹun jẹun o fàyè àwọn ọmọ ẹ àgbà tó fàyè àwọn ọmọ ẹ o fàyè wọn gbárọ ọfù irú yẹrin gẹẹtì mi wà bẹ́ẹ̀ tó fi wọn bó ṣe fáìsì five thousand onídàáfẹ́ni tí onídàá fún lórí ìkànnì tá wa, wà bó bá wọrú eléyìí ìfami ni ibikíbi tó o bá dé báyìí ìyàwó gọ́vnà máa máa yà fún ẹ lọ́nà ni ó ṣe wà ìyàwó gọ́vnà máa máa yà fún ẹ. five thousand ó wá ṣẹnu bọ̀kúbọ̀kú ó lọ jókòó sílé ọkọ ọmọ ẹ ó wá nọsẹ̀ síbẹ̀ wọ́n bá fi fíìmù kan sí wọ́n ti bẹ́ẹ̀ ṣánẹ́ẹ̀lì ẹ̀ ní kí ni orúkọ yorùbá station yẹn eh? african magic olóbùkú african magic wàá wá jókòó wà ó báyà náà ṣẹ̀ sórí iṣẹ́ àbáyèrè ó mọ́nú iṣẹ́ onídùn ibi tó ti ń bọ̀ iṣẹ́ onídùn ló fi ń jókòó tẹ́lẹ̀ ilé ẹ kò wọ́ tiẹ̀ ó wá jàjà rẹ ní gbẹ́kúṣì iṣẹ́ àwàwà náà ṣẹ̀ báyìí ya ó ṣáà ti bí oya síkírá pẹ̀lẹ́ o ó ṣáà bímọ wọ́n ló máa kọ́kọ́ bímọ tí ẹnì kan òbí mi ọwọ́ ọlọ́mọ ẹ máa kọ́kọ́ fáyìn jù wá náà ṣẹ̀ báyìí nígbà tó bá wá náà ṣẹ̀ ìwà lọ ti wá ọmọ Clara Clara lẹ máa ń gbà àbí ń gọ́ sí tàbí ká ẹ pé Kofi ẹ ti lọ gbà wọn lọ́mọ ọ̀dọ̀ ẹ máa ṣe ẹ̀lé ẹ̀lé oya give me tea give me tea ace come bá ace bá mi sọ fún kó bá mi prepare bá tẹ ẹ̀jẹ̀ gbà bíi tèmi bá mi sọ fún kó bá mi prepare ẹja ewé ẹja tá a jẹ lánàá tán lẹ̀ onítọ́ fata sí tọ́ fi gbogbo ẹ̀ sí olóòbùkún ṣò jẹ́rí ẹ̀nú ilé ẹ̀ tẹ́lẹ̀ òun ló wá ń jẹ́ nílé ọmọ ẹ̀ wà tún fún ìyá ìyá ìyàwó mi mo rí ẹni tó jẹ́ pé ó sọ sórí yẹn fún mi bá ó ní ìyá ó ní ìyá ọkọ ọmọ òun ìyá ìyá ìyàwó ọmọ ìyá ìyàwó ìyá ìyó mu stout mu stout mu stout mu stout wọ́n kó ìgò stout nù lé yín ìgò ọtí tó mú ìwọ nìkan olóbùkù yóò ṣe ó lè omu ọtí omu ọtí omu ọtí omu ọtí ọlọ́ba ọtọ́jú ọmọ nílùú òyìnbó mutí mutí mutí mutí ayé ẹ fẹ́ ó fẹ́ ó dẹ̀ kó kúrúkúrú ọkọ ọmọ ẹ bá ń bọ̀ lébà ó gbọ́dọ̀ gbé ọtí dání ni ó gbọ́dọ̀ gbé ọtí dání ni ó máa gbé ọtí dání ní stout ìpálípálí lọ́mọ pálípálí lọ́mọ máa jalẹ̀ torí ó wá bá wọn tọ́mọ ó tọ́jú ọmọ ó mutí mutí mutí mutí ọtí yẹn ló mu ló ranjú mọ́mọ́ lọ́mọ gan bẹ̀rẹ̀ sí ní ló bẹ̀rẹ̀ sí ní máa mutí láì gbọ̀tí sẹ́nu nígbà tó ti kó ọtí mímu ó ti fi kó ran ọmọ kókó tó o bá sọ̀rọ̀ bá inú ábùtì o mọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe ń bùtì yẹ o kò ń kó sẹ́nu ọmọ yẹn ọmọ ló wá tọ́jú ó sọ ọmọdé olóògógóró láti kékeré bọ́n ọmọ ẹ bá wá dàgbà tán bẹ̀rẹ̀ sí mutí ẹ̀ ní wọ́n ń ṣe wọ́n ẹ̀yin gangan ẹ̀ ní mọ̀ pé girama olóbùkú tó wá tọmọ olóṣọmọdé olóògógóró. ọ̀rọ̀ bí bá ti gbá ẹ̀ kó o ṣe ìjì ni olóbùkú yín ẹ̀ máa ní ewu adébùhárí olóṣì wàá lọ sá lọ sábẹ́ àwọn tó ń ṣe nation àbàbẹ́ àwọn gúrùpù kan tó mọ̀ wọ́n máa ń bù mí bẹ́ẹ̀ wàá sá lọ síbẹ̀ ibi tí mo ti ń ṣọ̀pọ̀ nù yín nìyẹn alóòótọ́ ọ̀rọ̀ àwọn ká máa ṣe àwọn ṣáàtì ká máa sòótọ́ ọ̀rọ̀ yìí ìnira ni ó jẹ́ fèmí tó dáa máa dé a máa gó di pàgidi ni. ẹ̀yin ìyá tẹ́ ẹ múlé ọmọ yín tẹ́ ẹ sọbẹ̀ di di ibi tó jẹ́ pé ó máa gbọ́ bíbi tí ẹ sọ̀rọ̀ ayídi máríò síbẹ̀ ibẹ̀ lẹ fẹ́ kú sí. Si bọ́mọkùnrin yẹn bá wá ṣe kó nínú nínú ilé àti ọmọ ẹ̀ ọkùnrin àti ọmọ ẹ̀ gangan tó bí àti àbúrò ẹ̀ tó fẹ́ lé tó fẹ́ sí àtẹ̀gbọ́n mi tẹ́ tún mú wá àti lásbọ̀nù yín ẹ̀ wá kó orí burúkú ẹ̀ dáwọ́jọlé ọmọ ọlọ́mọ ẹ ti gbàgbé pé ìyá kan náà ló bí ọmọkùnrin yẹn ẹ̀ dáwọ́jọlé lórí ẹ̀ wá máa yàn lódì inú ilé ẹ̀ sórí yín burú ni sórí yín burú ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí o bẹ́ẹ̀ mi ṣe ń gbé wa mo ṣe ń sọ tí sítórì mi bá wá ọ̀rọ̀ tí mo sọ tó bá ti wá jọ tiẹ̀ àná ni ẹ mo ní kó o ṣe jì. ẹ wá dáwọ́ lé ọmọ ọlọ́mọ lórí ẹ̀ tún máa yàn lódì ìwọ ìyàwó náà tí wọ́n á pé if they are my family are my family my family are my family they are the best they, I know them before you. o dẹ̀ lọ sílé ẹ e, kó o lọ ẹ̀yin ọmọ ọ̀sìn. Màámi. Hello, Màámi. Yes, ma. Mm-hmm. Okay. Ẹ eh, ṣé mi? Láàárọ̀ ọ̀la. Lálẹ́. Màámi ṣe màmí ṣé kí n rán ṣé kí n rán youth leader mi àbí kí n rán pa mi ẹ màá send nọ́mbà yìí tí màá rán sí i. ah ah, ah. màmí ẹ má ṣe ní àǹkárá kan tíṣẹ̀tì bíi mẹ́ta o ẹ mọ̀ pé ọmọ gúrùpù tèmi pọ̀ o. ah òkè o màá ní kó wá o. mami mi ò bu yín mo ń ṣàlàyé bó ṣe ká mi lára ni yín ò ń ṣe èbù bóyá káwa lára la ṣe ń sọ̀rọ̀. Máàmì kò sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ sọ̀rọ̀ sí kọ́ àwa ń ṣiṣẹ́ fún Tinubu ni ó ní mo mọ nǹkan tí mò ń sọ ó yẹ kó yé yín. iṣẹ́ bàbá náà lájọ ń ṣe àbí ṣé kọ́mọ ẹ wá ní kinní ni kó wá bá yín ní agmẹ̀sìn ni. nígbà la ṣe afẹ́ ránṣọ bá ṣe wà kó èdè tẹ́lọ̀ ló máa ránṣọ kílẹ̀ tó mú. má ẹ ọmọ ìyá wa bá yín aláwọn télọ̀ tó máa ń òkú ládùúgbò wa tó máa sáré bá wa gan wọn ó dàbọ̀ yẹ́sì. ẹ̀yin èèyàn so eléyìí ẹ̀rí bó ṣe dúró re táyà ńlá ni àwọn ní táyà ńlá ńlá onígbàgbàgbàgbà six thousand ni wọ́n tó dúró tó ṣe bẹ́ẹ̀ yẹn mẹ́ ọlọ́wọ́ mẹ́ta ni. ó wá délé ẹ̀yin ọmọ ọ̀sìn tẹ́ ẹ bá ti rí pé àwọn fámìlì oníjàǹkáriwò ni ẹ má fẹ́ wọn o tó bá ti wá kí yín fọmọ tó ti wá kí ẹ wó fẹ́yàwó délé tó ti wá tó kọ́kọ̀ tí wọn ò lọ má wojú wọn má wojú ṣe wọn bá wọn pọ̀ tó bá ti ń sọ fọmọbìnrin yẹn pé tó àwọn ìyá ò bá ti la tàwọn àbúrò àwọn ẹbí yín tó kó wáyé kọ́ máa lọ lé mi nífẹ̀ẹ́ mọ́ má bàa rẹ́rìn tó bá fẹ́ máa fi kinní dùn ẹ̀ ìwọ náà filẹ̀ bá fò tọ́mọ́ni ta ló sọ fẹ́ sọ pé mo ní yẹ́ ò dálé ẹrú mo tún lé ẹ̀ tò ní èmo ní kí ìyàwó àjòkò òṣì kó wá làbòtè sínú ilé onílé ẹ wá jókòó ẹ máa pe Clara lọ pe Clara pọ̀ ẹ máa ní kó máa bá yín mẹ́ja wá kó mú bá kó máa wò wá owó owó owó owó ẹni ẹ gbó ẹyán mọ̀ yìí ọgbọ́n mò ń kọ́ yín ẹ̀hún even gan kó tó di pé kiri tètè sọ fún wọn pé mi ò gba family láàyè mi ìfẹ́ family láàyè èmi sọ fún ọmọ mi ni pé èmi má gbèmí láì lé ẹ obìnrin ìyọkọ ẹ ní ráìtì inú ilé ẹ torí ilé ọmọ ẹ ṣùgbọ́n kò ṣe pé kí ìyọkọ náà wá tẹ ẹ àwọn èèyàn kan wọ́n tèmi wá tẹ̀sí máa kọ́ máa máa lò pé àwọn ta ni family bá ti pọ̀ àwọn family ò lọ máa jókòó ní náà máa la àbò sílé máa kò sáyè you understand tó bá jẹ́ ọmọ mi ọkùnrin ilé ọkùnrin ọmọ mi ó fọlọ́n bọ́ mo ti sọ nǹkan tí màá ṣe ń bẹ̀ fún yín èyí tí màmá fi máa kàn ló lè bá gba nání kí máa san owó kí wàá lọ jókòó sí ilé ọmọ kan kíyàwó ọmọ máa fi gbàlẹ̀ gbà mí lẹ́sẹ̀ kí wọ́n ṣe fún ẹgbẹ́ amẹ́ ẹgbẹ́sẹ̀ sókè torí kíni bàtà àbúrò mi bímọ tí mo lọ bá ní Vancouver fọlọ́n búra àfi tíyàwó ẹ̀ bá máa tó máa ṣàbòsí olè ní ní ìdédi pọ́ọ̀tù ọbẹ̀ ní ìṣí pọ́ọ̀tù ọbẹ̀ wò báyìí ní ìdébi pọ́ọ̀tù ọbẹ̀ tí ò bá ti ń lé àbúrò mi ló máa bu oúnjẹ fún mi ní ìní ní ìdẹ ní ìmọ̀ báàrin wọn ṣèlú mi ìfẹ́ bọ́ọ̀ méjì bá jókòó má rí pàjọ jókòó tán bá mi bẹ̀ tá a rẹ́ni tí n bá rí pé ó ti di pọ́ má dìde ni má dẹ lọ́nù yàrá torí mi ò tójú bọ́ ohun tí ó kàn mí mi ò dá sí ohun tí ó kàn mí bí mo ṣe bẹ bẹ́ẹ̀ bí mo ṣe bẹ bẹ́ẹ̀ mo ṣe mọ bára mi tó àfi tọ́mọbìnrin bá máa parọ́ kò lè lóun rí mistake mi kan bí kan torí mo mọ bára mi ṣé bá ti dé ẹ máa máa máa tójú bọlé jọ tójú bọlé mọ bí ọbẹ̀ gbẹdùn níta ìbá fún mi ni máa jẹ wọn bá ní bọ́gà la máa jẹ lọ́sàn-án bọ́gà ni màá yá mu tíì sí bí ò jẹ délé tún béèrè oúnjẹ ṣùgbọ́n olóbùkù olè òde lu ìlú ìjẹ chẹ́chọ́ ilé ìfẹ́ jẹ lé ìfẹ́ jẹ náà

wà délé ọkọ ọmọ ẹ̀ báyìí ó ní tẹ́lọ́rùn ó lè yálà ní tẹ́lọ́rùn ọmọ náà wàá máa ṣe mọ́mìṣẹ́ láìkélé mọ́mìṣẹ́ láìkélé ó láìkélé láìkélé ó ra gbogbo nǹkan fún ìyá àti ẹnìkan mélòó ló fi ránṣẹ́ sí ìyá ọkọ ẹ̀ ìyàwó oníjàǹkárí wọ àwọn mojú ọ̀rọ̀ lárí olè ó mojú ọ̀rọ̀ lárí nìyí tẹ́ ẹ̀ aṣọ mojú ọ̀rọ̀ lárí ilé onílé lẹ wá làbò òkú gbogbo fámìlì ẹ wá làbò ilé ẹbí ẹlẹ́bí ìyẹn mú gbogbo àwọn ẹbí tiẹ̀ ó tì wọ́n síwájú kò dé kó fẹ́ tì wọ́n síwájú torí o lè tẹ̀yìn fẹ́ jà torí pé ẹ fẹ́ sọdá láìlẹ́bí ni ẹ wá máa condemn gbogbo fámìlì lójú lójú ọkọ ẹ máa condemn ẹ lè lẹ́ni kan ló ń ṣe wọ́n ẹ lè ní kinní kan ló ń ṣe wọ́n gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ rántí pẹ́yìn náà máa dìyà ọkọ ẹ máa dìyà ìyàwó wọ́n á ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún yín olófin jẹ́ pé lọ́jọ́ alẹ́ ẹlòmíì ọjọ́ alẹ́ ẹlòmíì máa ń kan ni wọn ò ní rẹ́ni tọ́jú wọn torí pé iṣẹ́ ibi náà ti ṣe wọ́n ti ba ayé àwọn yòó níyà jẹ́ ẹ ti ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ ó ba ayé ọmọ náà ó gba ìpè ìwọ náà bímọ ọkùnrin ó gba ìpè òbí mobìnrin. six thousand six thousand five hundred kí ló dé? kí là ń wí kí lẹ̀ ń wí kí là ń wí kí lẹ̀ ń wí ẹ sọ ayé di làbò tẹ ìsílẹ ọkọ òfìlẹ ọkọ ẹ sílẹ̀ ìyá ìyàwó òfìlẹ ọkọ ẹ sílẹ̀ o kì í ṣopó òfìlẹ ọkọ ẹ sílẹ̀ ọkọ ẹ wá bẹ̀rẹ̀ sí ra búrẹ́dì kiri ìta ó ń ra búrẹ́dì àtẹ̀wà kò lè ṣe bẹ̀ ó wá ra búrẹ́dì kiri ó bá ní bá mi ra búrẹ́dì wọ́n máa yọjú kiri wọ́n mọ̀ wá wá wá ẹ bá mi ra ta bàbá ò lè bàbá wa ń jẹ nǹkan tó rí kiri káàkiri títí kò jẹ nǹkan tóun jẹ mọ́ ìrọ̀lẹ́ jẹ́kọ̀ọ́ múlá bá ọmọ mi jẹ́kọ̀ọ́ ni ọmọ mi ṣe ìbímọ ọmọ ìwo ló bímọ ọmọ yìí ò ti ìṣojú ẹ̀ náà ṣe bí kínní ọmọ yẹn á ti ní ìyàwó àtọkọ ẹ̀ á ti ń bọ̀ ti mọ̀ pọ̀ mọ́ ọ̀dọ̀ ìyàwó àlè pálọ̀ á lọ jẹ́kọ̀ọ́ máa lọ wo tẹlifíṣàn kílẹ̀ ti pè bẹ̀yẹn lẹ́ẹ̀kan African Magic ti gba vika magic ó jókòó sí pálọ̀ ó ti wò kíní owó kejì wọ́n gbé south kíní ọlá wọ́n gbé kejì ọlá wọ́n gbé kẹta ọlá àwọn ti bínú ilé wọ́n ti kúra wọn mọ́lẹ̀ oyún kejì túndé olóbùkún wá filí ẹlẹ̀ bámbám nígbà tó jẹ́ pé ọmọ ń ṣe ló òun náà ti rí i pé ìyá ń kú àbẹ̀ ìyá òjì tó wá jókòó ra nù tó wá lẹ̀dí sílé ọkọ àwọn abẹ̀ sí máa wé ọmọ jọ wá wé ọmọ jọ sí ẹ lọ́rùn ọkọ̀ òfilé ọkọ̀ tiẹ̀ lẹ̀ òfilé ọkọ̀ ẹ ó dààmú lórí ọmọ ó ṣe wàhálà lórí àwọn ọmọ tiẹ̀ tó bí tó lọ fọ́kọ mi ó wá tún fi wàhálà ó tún bẹ̀rẹ̀ sí ṣe wàhálà lórí àwọn ọmọ tiẹ̀ ìjọ́ ló fẹ́ sinmi ìjọ́ gan ni gangan fẹ́ ṣe sí sí ló fẹ́ ṣe sí sí màmá torí ayé èsì sí màmá làwà irú iṣẹ́ ìtìmí sí sí màmá làwà àti kúrò ní girama wá lóòótọ́ bọ̀ tí hmm, ọlọ́run má ṣe jẹ́ ń ṣe girama rádaràda ká má lè ṣe sí sí wọn á ní ẹmọ mi ká ti bímọ kíní náà tún ti bímọ ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí ṣẹ́rú ayé kiri títì kò jẹ́ kọ́mọ ẹ gba nání ẹ̀yin tó ẹ má ẹ mọ̀ pé ẹ̀ní fẹ́ ṣí à ẹ̀yin tó yẹ pé ẹ ti fàwọn ìyá yín ṣọmọ ọ̀dọ̀ yẹn ẹ̀ní fẹ́ ṣí olóbùkún yín orí yín bàjẹ́ wo brọ́dà ṣí ẹ̀ jẹ́ kí ìyàwó ẹ rí brọ́dà bá mi ṣí ẹ̀ ẹ̀yin èèyàn ẹ bá mi ṣí ẹ̀ kẹ́ jẹ́ kí ẹrú ẹni tó ń wúrú wo olóbùkún báyìí tó ti lọ jókòó sílé ọkọ ọmọ ẹ̀ tó fọkọ ẹ̀ lẹ̀ tí yà ń jẹ ọkọ ẹ̀ tọkọ ẹ̀ ò rí nǹkan ṣe wá ẹ̀ wá lọ́kọ ẹ̀ ń dàdàkudà ẹ̀ lọ́kọ ẹ̀ ọkọ ẹ̀ kọ́kọ́ wọn lọ fẹ́yàwó ni kò ní fẹ́yàwó bóyá kò ní ríbi dá nǹkan sí ṣé o mọ̀ pé tí gbogbo àwọn bàbá yẹn tí wọ́n máa fi wọ náìtì wọ́n sì ń ṣe ara wọn sì ń le wá ló àbàdàn kò ní àbàdàn kò ní fi ẹ̀lẹ̀ kò ní lọ fẹ́yàwó kékeré ìwọ tó jẹ́ pé ọmọ ọmọ ló wá tọ́jú kiri títì ó ṣe wàhálà lórí ọmọ ó tún bẹ̀rẹ̀ sí ṣe wàhálà lórí ọmọ ọmọ ẹni wáyé wá pòfo Mm, ọjà rẹ̀ six thousand. wo wo ok ọ̀rẹ́ mi má torí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ kó o lónìí bá mi rajà bá mi rajà o tọrọ máa ń korò tọrọ kí ni màá mi kí ni mo ò ṣe direct mo ò ṣe transfer. Ah. One ilé ní jọ́ọ̀nì ìdájì. èso náà ti máa rí jù ọ́ ẹ bá ti eighty thousand kò dáa fún mi kò dáa ẹ bá mi rà torí ọlọ́run ẹ bá mi rà ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fọlọ́run bèrè àmọ́ mi bá mi rà torí ọlọ́run ẹ má jẹ́ sunkún sí i lọ́wọ́ etí fáìn ju kẹ́ fìyà jẹ mí ìjà lẹ́fẹ̀ẹ́ fi jẹ mí ẹ̀rí jẹ́rìí ẹ̀rí lọ́rùn ìyàwó wàsíù ni ẹ lọ́rùn emmanuella ni emmanuella nírú eléyìí ó fún àìbàjẹ́bàjà kò gbọ́dọ̀ mọ̀ pé ọ̀hún ẹ bá mi rẹ̀ ẹ bá mi rà ẹ mọ̀ pé ẹ bá mi dí two hundred nù ninety five yẹn bá ti fowó gbígbé sí ten thousand náà ni tèmi ń ẹ bá mi ra ẹjọ mo nídìí owó ni mo fẹ́ clear ẹ̀rọ mi ẹjọ nítorí ọlọ́ ẹ má kí ìyà jẹ mí mo nídìí owó ni ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ìyá mi ẹ wà náà tó ń tọ́jú mi ẹ lè jẹ́ kí n máa rẹ́rìn-ín ẹ̀yin ẹ̀ jẹ́ kí n máa bùgá wọn lórí social media ah dáàdì mi bùgá wọn ee bá a mú un fún wọn má jẹun lọ mo nídìí owó gbé e fún wọn má jẹun lọ má fi eighty five sí ẹ fi ẹ ṣe ní ẹ ṣe ní eighty five àníkà ẹ ṣe ní eighty five máàmì ẹ ṣe ní eighty five mo ti tajà ẹ fún yín mo fi ọlọ́run búra mo ti ta fún yín ẹ ṣe ní eighty five mi lè ta ní eighty five no mi gbọ́dọ̀ ta ọlọ́run mi gbọ́dọ̀ ta mo fowó owó gbígbé gan mo fi sí ọlọ́run déyè bùgá wọn ẹ̀mí sí yùdé bùgá olólò à ẹ̀fẹ̀ kú bá mi pe ọmọ ìwá bá mi pe yàrá sí òlè lọ tó rẹ̀ àti bá kú dáhà sí. let me see you olólóló bùgá wọn let me bùgá let me see you dey bùgá. Ah, ẹ wo ọjà ńlá ni ó pọ̀ jówó ẹ̀ lọ six thousand six thousand. tọ́wọ́ mi bá ti bí ẹnu tọ́wọ́ ó dà tọ́wọ́ mi bá ti bí ẹnu má bínú bá mi rajà ṣùgbọ́n tó bá torí ìyẹn tó wá sọ pé ìyẹn o fẹ́ máa fi bú o fẹ́ fi ṣe kíní kan ìwọ ló lo ṣí ẹ tá a sì tọrọ fẹ́ tó fẹ́ gbọ́. bẹ́ẹ̀ sisters ah ẹ̀yin ọmọ aládé tẹ wà lórí ìkànnì yìí ẹ̀yin ọmọ aládé kẹ wá fi kinní sí kẹ fi kóòdù sí yé yé yé yé bàbá mi kò fọ ríìmù ló ga jù mo ní wọn lóríṣiríṣi ọjà ọdún mo tà fún yín o ó ṣọjà gbàǹjo gbàǹjo ni mo tà o ọjà gbàǹjo gbàǹjo ni o mo tún wá ní àwọn ọjà àwọn sẹ́ẹ̀tì tó máa lọ sí ó lọ sí ẹ ẹringa penda bó ṣe wà one thousand mo mo kà gàgàgà gangan mo. ah princess tí mi mọ mi rí nọ́mbà mi rí no response máa wò later ẹ má bínú ẹ yẹ kí n mọ̀ pé ilẹ̀ jẹ́ princess tí gòbí àti bá rí èrò pọ̀ lórí platform yẹn mí ní tán ah! ṣe rí zero zero zero tó end with zero zero yẹn èrò pọ̀ ah! èrò pọ̀ mo dẹ̀ appreciate gbogbo ẹ̀yìn yẹn torí ìfẹ́ ni kì í ṣe mi wọ́n ní po náà ẹrú ifá ẹrú ifá ẹrú ifá Set to dáa ní fifteen thousand. Hmm? báwo ni kí owó yẹn ò kà mí gbọ́dọ̀ ta mí gbọ́dọ̀ ta.

fifteen thousand mi gbọ́dọ̀ tí n bá ti yọ géènì tèmi tí mo ti rí tèmi ó ti tán bọ̀ kí wọ́n á ní owó ti change ó kì í mi jẹ́ mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fifteen thousand ọjà tó ju owó ẹ̀ lọ bó ṣe wà yìí. ẹ̀rọ ọ̀rùn mi ni ẹ̀rí pàǹpà. Sorry ẹ tún jẹ́ kí n fọjà wọn ni ọjà wà ńlẹ̀. Hmm? mo ti sọ fún ọ iye ni àmì ilé ta létí o seventy eight thousand mo tiẹ̀ rántí mo rántí jọ yẹn seventy eight lẹ́yìn kan mà tí n bá tẹ bá lè dúró de mo fẹ́ parí ṣáàtì máa fi conversation mi àti òyìnbó ẹ̀wọ̀n ẹ̀rí iye tó jẹ́ náírà dọ́là ní náírà ẹ̀rí etí mo rà náírà jewelry yìí gangan mo rántí náà yẹ kínní atọ́nígòdì ẹ̀ atọ́nísìvà ẹ̀ onísìvà ẹ̀ ló wà nílẹ̀ atọ́nígòdì atọ́nísìvà ìyàwó wàsíù ní seventy eight thousand ni mo rà seventy eight ni mo rà òní máa fi wọ̀nyẹn máa rí conversation máa fi wọ̀nyẹn èmi máa tó bá ti rí ẹ̀yin kọ́sọ́mà tẹ̀ fún mi ní wàràbà máa gbé kíní tí mo fi rà máa gbé jáde máa gbé jáde káwọn èèyàn rẹ̀ kẹ́ ẹ wò ó kẹ́ ẹ mọ̀ pé ṣẹrí ẹ rọrùn mi níyè ẹ rí pàǹpà ẹ ìdí ńlá fẹǹfẹ ó ga jù. Ah, àmì ò bó ṣe wà yìí ó kú ó jówó ó jẹnu ṣe eléyìí tó àlọ́ mi one twenty ṣé láwọn méjèèjì tí mo kọ́kọ́ fi wọ̀nyí yẹn méjèèjì tí mo kọ́kọ́ fi wọ̀nyí yẹn àwọn yẹn gba ninety five ṣẹlẹ́lẹ̀ one twenty ní jálẹ̀ one twenty. Ah, níbo tá a máa rírò ẹ̀yẹn Brazil ẹ wo kéékèèké tá à ń tà sixty five tẹ́lẹ̀ ó ti di láti ọjà gangan ó ti di eighty thousand kéékèèké sí sixty five láǹtà ní ṣọ́ọ̀bù tí n bá ra àwọn yẹn tí n bá ra àwọn yẹn ní forty five èmi bọ́ sí forty eight forty five èmi àtà sixty five nìyí èmi ò mọ kínní ìgbàdé ẹ̀pẹ́ máa mẹ́rin àfọ́ọ̀tì rẹ̀ ọmọ ẹ̀kọ́ lọ kú ẹwẹ ẹwọ tẹ́tì hundred thousand ni mo tà ó ṣe wáyé one ten ní jálè hundred mo tà one ten ní kọ́sán àbáfẹ́ rà one ten ní mi tẹ̀ wá ní kọ́nà kan tó tún jẹ́ pé ìta tún tàǹgbà yìí wọ́n tún fi design sí lára wọ́n fi tótó plane náà ṣe wá hmm. mi ò ra mi ra silver mo yà ra gold nìkan hmm. mo ra filẹ̀ bẹ́ẹ̀ mi ìdẹ́ra jà púpọ̀ wá bá mi náà gbé mi ìra jà púpọ̀ ah ẹ jọ ṣé ẹ rí ẹ̀yin èèyàn ṣé ẹ rí ọjà yìí no kí ló dé tó wá tẹrẹ dì bí báyìí ṣé wọn ló lọ jókòó sílé ọmọ ẹ tó kù ṣé wọn ló lọ jókòó sílé ọmọ ẹ tó kù wo àbúrò mi mo ti rí ìyá ìyàwó ẹ ti wá bí ó ti ń tẹrẹ dì o. ẹyẹ èèyàn sẹ́ẹ̀rì ẹ̀rì sẹ́ẹ̀tì one twenty ní dọ́là dọ́là gbogbo nǹkan tó ń sí báyìí dọ́là náà fi yí ká báyìí dọ́là ní one twenty ní ṣe one twenty ní ọjà. Ah, ẹ wọ ọjà ńlá. ó dùn ó dùn ó ta odò lẹ́nu òòtà kéèyàn tiẹ̀ fẹ́ ṣe ìnáwó wórú eléyìí ta ló fẹ́ ta ló fẹ́ bì tiẹ̀ ta ló fẹ́ bì tiẹ̀ wọ òye ọkọ ìyá ìyàwó kò ó ṣẹ̀yìn ìyá ìyàwó tẹ́ ẹ máa lọ jókòó sílé ọmọ yín o tẹ́ ẹ máa fi bẹ̀ ṣeré tẹ́ ẹ ní ikọ̀ tẹ́ ẹ ní lọ lé yín o tẹ́ ẹ máa nítorí pé ọmọ yín fólówó ẹ máa jókòó síbẹ̀ ẹ máa lọ jẹ ẹ máa mu ẹ máa jẹ máa ní kí ló jẹ lẹ́yìn jẹ wọn mu ó jẹ wọn lọ jẹ wọn mọ ẹ ó jẹ wọn mọ lọ jẹ ọmọ nù ẹ kò jẹ́ kó wá lọ kó lọ jókòó kó máa da kó lọ máa da ìyá ọkọ ọmọ ẹ̀ láàmú kó máa da ìyá ìyá ọkọ ọmọ ẹ̀ láàmú ẹ̀yin ẹ̀dẹ̀ máa tún ẹ̀tún ètì àná ẹ máa tún ètì àwọn àná ìyá ọmọ yẹn ẹ̀ ní fẹ́ rí sójú ẹ máa máa criticize ẹ̀ tẹ bá ti ráwọn fámìlì tó ti ń criticize ìyá ọkọ ọmọ wọn wọn kì í ṣe fámìlì ìdẹ́rẹ́ ọkọ iṣẹ́ èèyàn gidi. Ó eléyìí ó le jù. Ọwọ́ ẹ̀ báńkà ni. Ẹ̀kọ́ eléyìí latest báńkà ni. Latest báńkà in town. Kò ní dá abẹ́rẹ́ tí ò ní dá fún. Gbogbo àwọn costume àwọn jewelry tèmi ò ń ṣe kò ń ṣe kíní o kò ń ṣe tó tọ́ mi o. lè rí kó a máa rí eléyìí báyìí. Ó stress. Oscar gbogbo ẹnu mo fi sọ wọn ìyá ìyàwó àwọn kinní kankan kan yẹn mo ti ṣe lè kí n ṣe wàhálà kí ni mo fẹ́ ṣe àwọn aṣọ ìgbà mo ti sọ fún ẹ látàná àbí mo ti sọ fún ẹ lánàá ẹ ẹ ẹ no àti àwọn bá seventy five kó fún ilé ọ kí n ta mi lè ta Ọlọ́run sọ̀rọ̀ mi lè ta fóònù gan tí mo lè wo jẹ́ ìṣe transfer fún mi mo fẹ́ fọ ẹ lówó yẹn. Ah, mi lè ta, mi lè ta. Hmm, hmm, bá mi dá. So ẹ bá mú aṣọ kíní wá aṣọ wa so o ti mọ̀ pé ibẹ̀ yẹn owó fúnra rẹ̀ ò ṣe dáadáa dahams àmọ́ ẹ ní pé kí n rán yàn wá kó wá bá wọn ní stadium kíní ni o oníkan. ṣé wọn oníkan. kò sí omi gan-an ní kí n wá sí oníkan. Ah, mo pe apẹ̀lẹ̀ fún oníkan oníkan òun náà mo sọ ní kíní kẹ́ni ẹ̀gbọ́n wá bíi sẹ́wọ̀n mo ní nílé kan ó tẹ̀ kọ́ ní kí n wá bíi sẹ́wọ̀n mo ní sẹ́wọ̀n ẹ̀mú ní kí n wá sí oníkan. bọ̀dá àdìsá tó jẹ́ pé tí ọ̀nà ẹ̀ bá gbọ́ tí iṣẹ́ tó bá ṣe tó bá fi gbẹ́ mọ́ ọ̀nà kọ́nà àbìkan tó rí já báyìí ó máa sáré wá ṣe wà ń lé mi tó kó lọ pè mí kó níbo mo wà kí ni mo wà lónìí kan <laughs> ó máa rí bọ̀dá àdìsá òun gbárùkọ̀ rẹ̀ yìí. Ani ní ṣòdè rísìn mo kàn wà ní size eh, eh, mo dé side sango àkọ́tà yẹn mo kàn dẹ̀ wá wò pé èyí tí máa tún fi padà kí n máa bọ̀ nílé ṣé bó ṣe ń bọ̀ nílẹ̀ ṣé kò dáa tó máa sáré wá gbà wá ṣé kò dáa tó wá ní mi kankan ni mo ti lo nìkan wọ́n máa fi dé báyìí ó máa wúlé ni oko tí ẹ̀ ń fẹ́ má bàa má bàa mi pé ìwọ ló máa lọ jókòó jókòó. ẹ̀rọ sáré ìgbà yìí ẹsẹ̀ wà pọ̀ ní. mo ń bọ̀ mo ń sọ mo ní kọ́ lọ pé máa tẹ́ bá lẹ̀ máa fún mi máa fún mi tẹ́ bá promise ẹ máa fún mi èmi mo mọ̀ pé ẹ wò kẹ́ ẹ máa bá ká ní ká ní ẹ̀yin gangan ká ní ẹ̀yin gangan ní Yemọja torí mo rí pé ẹ fine wàláì Yemọja ò lè gbé mi lówó lọ èmi gan ọmọ Yemọja orí omi ni mo ti rìn ẹ lè gbé lówó lọ káwá lè wá jẹ́ àmọ̀dẹ̀gùn kí ọ̀wá jẹ́ pásítọ̀ kò sẹ́ni tó lè gbé mi ló lọ ní ìjìnlẹ̀ jìbìtì rẹ̀ so tẹ́ ẹ bá mu ẹ bàdá máa fún yín five thousand àwa fún yín ní benefit of doubt tó pè mọ́mì yẹn máa fún wa o bọ̀ sí pé tó bá gbà kí ni mo fẹ́ fi ṣe mí ní jẹ́ àwọn ẹ̀yin tẹ̀ tẹ̀ ń fowó ra jewelry mo kí yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ sí ẹsẹ̀ bá lọ sí ẹsẹ̀ àwa yìí ò ní jẹun ìyá máa jẹ wá kù àlè rí ìdá mẹ́wàá dá àwọn kan tó ti gbà ti kú táàyè tó dẹ̀ ti gbàgbé pé jewelry àti chain ẹni wo aago gan góòlù ló wọ̀ ọ̀pásọ̀ gan wo aago àtẹ̀gà kan abúlá kan nà èyí tẹ́ ẹ fáìn báyìí mò ń wo ìyẹn ti fáìn jù wọn ṣe ń wo ìgbà màmá yẹn gan èyí tí n bá pòsì wọn màmá yẹn fáìn gan wọ́n jù mí lọ kí ni èjì wọ́n jù mí lọ bọ̀ tẹ́ ẹ bá rí wọn máa fa ìgbọ̀n ẹ máa wọn máa ń sára máa ń tó máa ń ní oblong face long face oblong face tó máa tún ní pointed nose yẹn àmọ́ ẹ̀ ó fine mo kàn ọ́ lè mi ìjọ́ òwò ṣe ń wò yẹn mo sọ ẹ bá mi ra jẹ ẹ bá mi ayé àyà fọ́tò torí mo like wọn fine ẹ bá mi ra dry lace twenty thousand kẹ da stone sí kẹ da stone ba gbogbo orí ẹ kí kí gbogbo nǹkan lè lọ déédéé twenty thousand. ọkọ ìyá ìyàwó ìyá ìyàwó la bá lọ́rọ̀ lẹ́yìn tó bá kà wá ìyá ọkọ náà máa sọ ṣé àwọn kẹ́mi gan ìyá ìyàwó ni mo lè tún jẹ́ ìyá ọkọ. ìwọ ni kí ìyá ìyàwó lọ ìyá ìyàwó lọ la bòkè n tó ti ẹ̀tún wá dùn mí ni ẹ̀tún wá kó gba ọmọ yín dání ẹ̀kú gbogbo fámìlì ẹ̀kú wọn wá sílé ọmọ ọlọ́mọ irú ayé àdáàdá wò nìyẹn ẹ̀yin ẹ̀yin ẹ̀yin family tẹ́ bá rí pọ́n ọmọ yìí kan àbá brọ́dà yín àbá burú àbẹ́ anybody wọ́n larú ìṣòro bẹ́ẹ̀ kọjá ètè ìgbà ọlọ́run wọn tẹ́ ẹ̀ bá gba àwọn family yìí wọn ò ń jẹ́ kẹ́yìn rántí ẹbí ara wọn nìkan náà máa mọ̀ àkàyè ó lè your family ó lè family wo obìnrin nìkan ló ń go ló ń ràǹdí ọkọ ẹ ló ń ràǹdí ọkọ ẹ o wá ní pé o wá jẹun ọmọ kó o ṣe wà ọmọ jù bẹ́ẹ̀ l'óò lè jẹun ọmọ tóró ti da àwọn ìyá kan lọ́wọ́ mú pé kán má jẹun ọmọ wọn wọ́n tó di àwọn ẹbí kan lọ́wọ́ mú tó jẹ́ kán gbádùn ọmọkùnrin wọn wá ẹ̀sẹ̀ pé wọn náà fẹ́ jẹ ò lè jẹ nǹkan kan ò lè jẹun bò bá tásìkò tó máa jẹun nǹkan kan kàn máa yẹ lẹ́sẹ̀ gẹ̀rẹ̀ ní ẹlòmí mọ́ mi everybody ló mọ̀ àwọn tó súnmọ́ fámìlì mọ̀ mi dáadáa ìyá ọkọ mi àti mọ́mì mi ìyá ọkọ mi àti mọ́mì mi nǹkan kan náà aṣọ kan náà jọwọ́ irú bọ́ọ̀lù ṣe fẹ́ dé aṣọ kan bàtà kan báàgì kan nǹkan kan náà jewelry kan náà máa jọlù mi ò dára rí mi ì ṣe rí mi ì travel kí n fẹ́ ra nǹkan fún àwọn méjèèjì ẹ̀mí mi ò ní jẹ́ kí n dára nǹkan fún mọ́mì mi mi ì ṣe rí sẹ́ẹ̀ kí n bá ra bàtà méjì irú bàtà kan náà ni màá rà fún ọmọ èjì kò gbọ́dọ̀ dín kò gbọ́dọ̀ jura wọn lọ bàtà kan náà tí bá fún èmi twenty thousand mi ì gbọ́dọ̀ fún torí ẹ̀ kí n fún wọn dáínà mi ní fifteen thousand twenty twenty thousand yẹn náà la máa fún wọn kò gbọ́dọ̀ kọjá ara wọn ìwọ kan wá gbé ìyá ẹ̀ sọ́dọ̀ obìnrin ó gbé ìyá ẹ̀ sọ́dọ̀ ó fa àbúrò ẹ̀ tì ó fa àwọn ẹbí ẹ̀ tì àwọn ẹbí ẹ̀ jókòó wọ́n ń jẹ wọ́n mu ó yọ èyí tó ìyà tó ní ọmọ gangan ẹ̀yin ká máa ṣe ẹrù pẹ̀ ní ẹrù àwọn ọmọ yóò ṣe nǹkan tó dáa máa kí mọ́ mi sọ ẹ̀ ṣèlú àwọn ọmọ yóò ṣe nǹkan tó dáa àwọn ẹbí yóò ṣe nǹkan tó wọn sọ nǹkan tí n bá ṣe máa jèrè ẹ̀ kí ló wà tí mi fi ń gèrè ẹ kù náwó náà ọ̀hún ṣe nǹkan tí ó dáa tó bá ṣe nǹkan tó dáa àmọ́ àná ṣe nǹkan tó dáa tí èèyàn bá ṣe nǹkan tó dáa ó wá fẹ́ fi nǹkan tí ó fẹ́ fi ó fẹ́ fi yí gbogbo ẹ̀ mọ́lẹ̀ kò possible kò possible. tó bá ní kán máa gbàdúrà lọ́run ní ìsìn ní ìfi fọ́ǹbù kí ọkọ mi tó rántí ọmọ ẹ̀ á gbàdúrà fún mi torí mo tọ́jú ẹ̀ tó fi kú ni ìgbà tó máa kú gan mo tún gbàdúrà lẹ́nu ẹ̀ tó fi kú ni ọlọ́run ó fẹ́ ìyá mi fẹ́ kú báyìí àwọn aládùúgbò ni mo pe lóru kí lédè màmú òsùn this time lóru àwọn dẹ̀ ti wà lóru wọ́n ti mọ̀ pé màá wà lọ́mọ time tó ń pè mí màmá yẹn ó ń kú lọ báyìí ó dẹ̀ ń gbàdúrà fún mi ìyá ọkọ mi ń kú lọ báyìí ó dẹ̀ ń gbàdúrà fún mi ó gbàdúrà yẹn fún mi tán báyìí ìfà ìjọ yìí tí mo ti rí báyìí mo ti sọ pé ó tún wá sọ fún mi pé ọmọ mi wo ló pé òun fẹ́ òun fẹ́ gbàdúrà fún ọmọ mi she prayed for my children ọmọ méjèèjì tó jẹ́ pé kékeré àti ẹ̀gbọ́n ẹ̀ àwọn ẹ̀ lájọ wà nílé ó pray fún àwọn ọmọ yẹn lóru ó pray fún àwọn ọmọ yẹn ní òru. I could remember vividly ṣẹ̀wá wà lamẹ́ríkà ń gbà yẹn òun àti tí mi gba amẹ́ríkà bọ̀ ṣẹ̀wá kàn lọ fún iṣẹ́ fún eh, official work Tóbi àti eh, Alice she pray for both of them. kò yẹ ẹ ṣe mà tó bá jẹ́ ìyá mi á ru àdúrà ẹ lọ kò sí èmi máa jẹ wọn mọ̀ ṣòro pé mi jẹ èmi máa jẹ wọn mọ màá tún jẹ wọn mọmọmọ èmi máa ríran mẹ́rin ìran mẹ́rin máa rí tó bá rò pé wà lórí social media àwọn kan ó epi ẹ ò lè mémi tó ti máa jókòó i continue to check myself every day ni máa bá délé máa lọ ṣe ṣirò máa ń ṣe iṣẹ́ kára mi òótọ́ ọ̀rọ̀ ló jẹ́ kí most of you hate me because you believe pé ọba alákàn gbà wọ́n that's woman yes òótọ́ ọ̀rọ̀ yẹn ó máa ń bitter tí bá dé ibi tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí social media téèyàn bá sọ̀rọ̀ tó bá jẹ́ tèmi máa ń wọ́n bẹ̀ ni máa jókòó sí ẹ̀ wá dẹ̀rí sí máa máa comment mo ń gbádùn nǹkan tẹ́ ẹ̀ ṣe because àwa tá à ń motivate afẹ́ kẹ́ ẹ àwa náà a nídìí káwọn èèyàn fún wa lọ́rọ̀ ká fi kẹ́kọ̀ọ́ ṣé ọ̀rọ̀ tí mo wá ń sọ látàrọ̀ ṣé ìsí ṣé kò ń ṣe òótọ́ ni ẹ mọ iye àwọn ìyá ìyàwó mi tí wọ́n ti kó orí àwọn ọkọ ọmọ wọn tó ti kó sínú abọ́ tó jẹ́ pé ọmọ àwọn náà direct ẹ̀ ẹ mọ̀ wọ́n ni it happens. ẹ̀gbọ́n ìyàwó mi gan tó bá ti wá wà ilé ọkọ ó wà ilé ọkọ yẹn ilé ọkọ tí ẹ̀yẹn ò gbé o ilé ọkọ ẹ̀yẹn ò gbé o pọ̀ torí pé àbúrò ẹ̀ ó ṣe dáadáa jù ilé ọkọ ọkọ ẹ̀ ṣe dáadáa ìwọ ẹ̀gbọ́n yẹn ó máa ẹlòmíà ṣe á wá bí àbúrò òun ṣe máa kó òun ilé ọkọ ẹ̀ àwọn náà máa kó ba èmi ti rí èèyàn tó sẹ́ẹ̀tì àlè fún àbúrò ilé ọkọ ẹ̀gbọ́n ni ó sẹẹtì àlè fún àbúrò ilé ọkọ ó sẹẹtì àwọn kí àwọn tó ń lùyàn jìbìtì ó sẹẹtì ẹ fún àbúrò ilé ọkọ tí wọ́n dẹ̀ ya ìhòòhò ẹni yẹn àwọn náà tún lọ fi wọn kọ ẹni yẹn tẹ́ni yẹn fi lùzí òmùn wọ́n tún jìbìtì ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyàwó ẹ máa wà even gan ó ń ṣẹlẹ̀ ẹlòmíì àbúrò ìyàwó tó jẹ́ pé tó bá rí i pé bóyá ẹ̀gbọ́n nǹkan ó rí ọkọ gidi fẹ́ ẹ máa mọ ọgbọ́n tẹ máa fẹ́ fi ba ayé ẹni yẹn jẹ́ lẹ máa máa lé wọ́n lè lo ti ń ṣakọjù nínú fámìlì bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìràwọ ẹ̀ tẹ́ni tí ò ní ṣakọ mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ dẹni tí ò ní lówó lọ́wọ́ mọ́ tẹ́yìn òun fi àwọn èèyàn ti yín boast ẹ lè fi àwọn ẹbí yín boast tẹ bá rà yín tó ń ṣe dáadáa gan inú yóò ní dùn sí tẹ bá rẹ̀ gbọ́n yín tó ṣe dáadáa gan bíi kó jẹ́ pé ká ẹ pàdánù ni is that the right thing ẹ̀gbọ́n ìyàwó àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó mi ń gbà tí ìmí ìwà àbáyé jẹ́ pé bóyá ọkọ ẹ̀ bóyá ti ń bò lè tó jẹ́ wà àṣemáṣe lóye tó kú òun lé ọkọ bíi ọkọ ni bíi ẹ̀ má ọkọ ìlara o ti gbàgbé pé orí yàtọ̀ sórí tó bá ti mọ̀ pé orí orí tí ẹni lágbájá orí tiẹ̀ ọ̀tọ̀ ni orí tiẹ̀ ọ̀tọ̀ ni orí tó wá máa dádé máa dádé gbàgbé gbàmọ́ pé àbúrò ẹ̀yẹn tó bá wà láàrin ọ̀pọ̀ èèyàn ọ̀pọ̀ bẹ́ẹ̀ ṣe wà láàrin ọ̀pọ̀ èèyàn yẹn àwọn kan wà tó jẹ́ pé a ti dá wọn ní orí àpèsè you might be the first born kó jẹ́ pé àbúrò ẹ̀ last born yẹn òun ló máa gbógo ìdílé yín ga ó wá gbógo ìdílé ẹ̀ ga does that mean pé kó wá ṣe kókó onú ilé ọkọ ẹ̀ ìmí inú yín ẹ̀yin lẹ máa ṣe ẹ̀yin lẹ máa dá ìṣúlẹ̀ ẹ dá wàhálà lẹ̀ you are too envious ọmọ envy àbúrò ẹ pé torí pé Ọlọ́run gbà fún ọkọ ẹ̀yìn kìíní kan orí tí ẹ ò gbó orí tí ẹ ò fọkọ alálùbáríkà nìyẹn ọkọ bọ́ọ̀lù gi torí ẹ fẹ́ fi àǹfààní ẹ fi kádàrá ẹ gbà bẹ́ẹ̀ torí pé kí ni ọ̀ ń bá yàn yàn orí ló ń bá yàn yàn bí mo ṣe wà I don't I don't I don't envy that is why people see me i'm always happy i'm always laughing ah, gbogbo bẹ́ẹ̀ bá rí mi rẹ́rìn ni ní orí nǹkan tó ń bọ́dà mi mi ṣeré èmi orí nǹkan tó ń bọ́ ọkọ mi gan máa mọ̀ tọkọ mi bá ṣe mọ̀ tọkọ èmi máa sọ èmi obìnrin èmi máa ń fọkọ mi ní confidence i gave you confidence tí bá rí ṣe ọ máa máa wò á kàn máa ní ìwọ gbogbo nǹkan tí wọn bá ń ronú ìwọ á kàn máa rẹ́rìn wàá dẹ̀ máa fi gbogbo nǹkan ṣeré you play too much yes i will play because mi ò rí nǹkan kan tó lè mi ò rí ìṣòro kan tó lè borí ayé mi mi ò rí ìṣòro kan náà ìṣòro kan ò lè borí èmi ni máa borí ìṣòro that is why the way i do my things is different ìjọ tí mo sọ lórí social media mo ní n tó tó ṣẹlẹ̀ sí mi tó bá ṣẹlẹ̀ sí ẹlòmíì lórí social media á pokùn so ẹlòmíì àmọ̀ ìṣeré ni ó sọ̀nà. So and to God be the glory ọlọ́run tí ò fi mí ṣẹ̀ sí lórí social media kò ṣe gbogbo ẹni tó ń rẹ́rìn sí ẹ ló fẹ́ràn ẹ kò ṣe gbogbo ẹni tó ń wù ẹ báyìí tó nífẹ̀ẹ́ ìgbà tí mo ní problem mọ̀ pé kò ṣe gbogbo èèyàn tó ń wò mí ló fẹ́ràn mi kò ṣe gbogbo èèyàn tó fẹ́ tó wà lórí social media ló fẹ́ràn mi ẹ gbàgbé anything tó bá dẹ̀ ti wà báyìí ló máa ń pé ẹ ó bá ti mọ̀ bá rẹ̀ tó dẹ̀ ti gbé gbogbo ogun wájú ẹ̀ tó ti gbé síwájú ọlọ́run ọlọ́run wàláì ọrùn ẹ wà wàláì ọrùn ẹ wà ọlọ́run ò kì í ṣe kò ń ṣe oore tẹ̀ kó má fààyè ọ̀pẹ̀lẹ̀ I thank God for everything bí problem mi ṣe le tó kàyà káwọn èèyàn ràn mí lọ́wọ́ wọ́n ń búlì mi ni kàkà kí àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ sí mi wọ́n búlì mi to to the point of death but thank God lẹ́nìí gbogbo ògo iwájú olúwa ló wà àfi síwájú ọlọ́run kò ṣe pé èèyàn náà ò lo èèyàn kan kò ṣe pé èèyàn kan náà níṣòro gbogbo ala níṣòro ó ní bá a ṣe ní perseverance sí ni. what are you saying? ìwọ ìyàwó tó ìwọ ìyàwó tó bìlíìfù yìí pé ọkọ ẹ ìmí gan-an tí ò báyìí rí ìyá ẹ̀kọ́ rojọ́ ojú kó máa rojọ́ rojọ́ rojọ́ rojọ́ ẹ kíní ni inú ọkọ̀ máa fóun ní kíní ó máa fóun ní kó fi wọ́ mọ́tò ó máa bá mi fún ọ sátọ àwọn ti láǹsì eh, sáré nígbà tí wọ́n sọ pé màá tó o. òní twenty thousand ah tí go ẹyin àfáàsì ah, mi lẹ́yìn for long irú tá a bá wo Táíwò Àlì tí go lẹ́yìn báyìí fáàsì mi for ní for long wọn náà remember ta ni o remember àgbà tí mo face problem lórí social media mo face ẹ máa ń sọ ni máa ń sọ ni ẹ ẹ mọye ọjà ẹ ẹ mọye ọjà tó wà ní food container oúnjẹ fúdù ni oúnjẹ ni ìwọ tó wá gbèlú ìbò wòye tó ọjà tó máa rà tó máa ná five hundred dollars kó wòye tó máa bọ́lá rẹ̀ kó wá wo tèèyàn tó oúnjẹ tó fùlù fún kọ̀ǹtẹ̀nà fùlù ni fún kọ̀ǹtẹ̀nà ni lẹ́yìn ẹ̀ ni wàhálà ni ọ̀rọ̀ fisa ẹ̀ fisa scam ó gbá wọn lójú lẹ́yìn ló ṣẹlẹ̀ ẹ ti gbàgbé bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ mo dẹ̀ tún san seventy seventy seventy seventy seventy thousand gbèsè seventy seventy seventy thousand ní gbèsè èèyàn kọ̀ọ̀kan ní owó tó jẹ́ pé géènì géènì ten thousand lọ fún mi kódà gan ten thousand ń gan ten thousand yẹn mo sì ní téèyàn mẹ́jọ lọ́wọ́ ẹnìyẹn tó kó dání tí ò fún mi tèmi gan retí pé tí físà bá jáde báyìí ẹ̀mí mi fúnra mi ti calculate pé ah tí físà yẹn bá jáde hundred thousand ní géènì mi mo sọ ọ́ dàbọ̀ gbogbo àwọn ọmọ tí mo bá sọ wọn ni mo sọ fún pé tó bá ti jáde èmi ni hundred thousand èmi ni mo ná hundred thousand nínú mi ń dùn ni mo ti ẹmọ kan ti gbé calculator hundred thousand times forty five ó mọ iye owó tó jẹ́ tínú mi ti ń dùn lẹ̀ tínú mi ti ń dùn lẹ̀ tínú mi ti ń dùn lẹ̀ tínú mi ti ń dùn pé mo ti lówó owó dé àṣẹ máa jẹ gbèsè ni mo bọ́ sórí social media o kò ṣe páwọn èèyàn mi ò rí ibi tí mo ti kọ ṣáàtì tí mo ti sọ pé ten thousand tèmi o wọ́n lọ kọ́ọ̀tì kínní wọ́n kọ̀ tì mí ni wọ́n wá lẹ́yìn pé mo ń sunkún kọ̀ǹténà ọjà mi lábẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀ níbi ọ̀rọ̀ yẹn wàhálà yẹn dé wọ́n wá tún san gbèsè nígbà tí mo rí i pé ogun yẹn kọjá ẹ̀mí mi kókó gbogbo ọjà inú ṣọ́ọ̀bù mi mò ń tà ń gbàǹjo wọ́n tún bọ́ síta wọ́n tún fi bàǹjo yẹn wọ́n tún fi bú mi kí náà fi ṣe fún mi tán lórí social media mi ò ní ẹlòmíì tí ò, tí ò lè bu mi tààrà, ó tún rán àwọn èèyàn sí mi. Ó yá, ẹ ó yá, ẹ ṣe eléyìí, mo wò báyìí. Ọlọ́run, Ọlọ́run wá fún mi ní ọkọ mi. a máa bẹ̀ mí everyday." Tó bá di lóru báyìí, alára máa ń vibrate mọ́ bẹ́ẹ̀dì, ara máa ma ṣe giriri wọn náà ara máa máa vibrate with bed by a máa ṣe gidigidigidi èmi ò mọrú nǹkan tó ń fà ká ní mo lọ sí ṣọ́ọ̀ṣì àwọn olóyún kí lorúkọ ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì àwọn aláṣọ funfun bíi ìṣẹ̀lẹ̀ àbí kérúbù àbí nǹkan yẹn wọ́n á ti fi kíní tó máa fi ń lu àwọn èèyàn koríko yẹn wọ́n á máa riwo wọ́n á ti fi ba ayé mi gẹ́ tàbí kán ní kán ṣe rà padà fún mi mi ṣeré o a ní mo kú díẹ̀ ló kù sẹ̀ mi ṣeré mo kú díẹ̀ ló kù tí n bá gbóúnjẹ sẹ́nu kò ní dùn mí mọ tèsì oúnjẹ mí mọ tèsì nǹkan mọ́ mo wá ń jẹun wíwíwíwíwí mi ì lè kí n tó gbóúnjẹ síbí méjì náà ṣe bí màá wò náà máa ń so mọ́ra yẹn a ní koríko yìí tó ní tó máa ń yọ níbi ọ̀pẹ yẹn ìmọ̀ ọ̀pẹ yẹn má ti fi ba ayé mi kí ó gbára mi á ti sẹ́n tàbí kí wòlíì kan ti mọ̀ọ́mọ̀ gan kó tì mí sínú omi òkun oníkókun máa rùn mí lọ torí èmi gan mọ̀ pé wàhálà yẹn pọ̀ ẹ̀gbọ́n nídìí even went to write petition that time kí náà ṣe fún mi tán lórí social media kí náà ṣe fún mi tán kí náà àwọn èèyàn ṣe fún mi tán but ọlọ́run ò kì í fi ọlọ́run ò kì kò kì í fi èèyàn tiẹ̀ lẹ̀ ọlọ́run ò dẹ̀ ń ṣe ọlọ́run kà. tí téèyàn bá ń hùwà èpè téèyàn bá ń gbàdúrà fún kò lè gbà á téèyàn bá dẹ̀ ń hùwà àdúrà téèyàn bá ń ṣépè fún kò lè rán. torí àwọn èèyàn máa ń sọ fáwọn èèyàn pé gbogbo nǹkan tí n bá ṣe máa kéré ẹ̀ kò sí bí mi ṣe ní kéré ẹ̀ náà kí ló mi ní kéré ẹ̀ èmi ò bá ń bẹ̀rù pé kí n má kéré kankan máa ń sọ nìyí fóònù twenty thousand twenty thousand mo máa ń sọ fún yín èmi láti Canada mo padà láti Canada wá Nàìjíríà pẹ̀lú òhò ni kò yẹ pé kéèyàn kò dìgbà téèyàn bá wọṣọ o kọ́ téèyàn wà ní òhò pẹ̀lú ìhòhò ni tí òṣòwò báǹkì kò sí lọ́wọ́ gbèsè wà ńlẹ̀ a ní mo jẹ tailor three hundred and eighty thousand ni mo jẹ tailor three eighty aṣọ tí mo ránjọ tí mo fẹ́ lọ máa ta Canada gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ́wọ́ sí ṣubú mi ní ilé ní ìrò pé mo lè gbàgbé bẹ́ẹ̀ yẹn gbogbo ẹni tó lọ́wọ́ sí ṣubú mi torí máa ń rò ní gbogbo ìgbà ni pé káàdì ẹ̀ wà tí mo lè yàn kan sọ ìpèdè even write petition dẹ̀ kéèyàn dẹ̀ wà ṣé mo lè ṣerú ẹ̀ fún yàn ṣá èmi ò lè ṣe mi ò lè ṣe mi bí mo ṣe wà mi ì lè ṣe bí sọmọlá kejì mi mi ì lè ṣe kí là ń bá ká wá ní ìgbà tí wàá ti ẹ̀dẹ̀ wá sáńkán nígbà tá a ti láwọn ìyá ìyàwó tó máa lọ jókòó tó máa lọ bá yí ọmọ ọkọ ọmọ wọn jẹ́ torí àti ṣe rere tọmọ wọn ṣé ṣé irú àwọn yẹn náà wà náà ní náà ní ṣèkà fẹ́ni ọmọlàkejì wọn wọn ò ní bá wọn ò ní bá yẹ̀gẹ̀ wọn ò ní bá yẹ̀gẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ wo ẹ̀ṣẹ̀ nígbà yẹn èmi ò tètè fura ni ẹ̀ṣẹ̀ nígbà yẹn ẹ̀ṣẹ̀ pé mo ẹ̀ṣẹ̀ mo sọ̀pọ̀tì olóṣèlú ìgbà ẹ̀ ń sàtìyẹ ni gbogbo àṣírí yẹn tú sí mi lọ́wọ́ bámbám ìgbà ìsàsì ẹ̀ làṣírí yẹn tú ìgbà yẹn ni mo mọ̀ pé ah, ẹ̀ṣẹ̀ mi mò ń support olóṣèlú kí ni wá ni kí ni mi ò bá wọn pínwó mi ìbá wọn jẹ mi ò mú nǹkan kan mi ò rí nǹkan kan mi ò rí nǹkan kan ìyá tó pè mí tó bá mi sọ̀rọ̀ lẹ́nu tẹ́ báyìí mo ṣe kí fún ìyá yẹn lẹ́nu ẹ máa rò pé mo kí fún ìyá yẹn gidi èmi kàn pé mo kí fún wọn tí ìyá yẹn ní à ah, màdàmú ọ̀rọ̀ ẹ̀ pọ̀ mo náà ọ̀rọ̀ mi ò pọ̀ ọ̀rọ̀ tèmi ò pọ̀ mò ń jẹ́ kẹ́ ẹ mọ bínú ṣe ń bí mi sí yín ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣèlú tẹ́ ẹ tẹ̀ láwọn olóṣèlú yẹn pàápàá ẹ̀yin tẹ́ ẹ lápẹ̀mẹ́t tẹ́ ẹ wá lórí ọ̀fẹ́ bóyá ó fún yín ní ẹwà lọ́fíìsì bóyá ẹ ní ọ́fíìsì ẹ̀yin ti ní appointment lẹ́yìn APC àbí ní Lagos State tó jẹ́ pé ẹ ní appointment pàápàá ní APC tó bá yẹ pé APC tẹ̀mí ṣiṣẹ́ fún tí ẹ̀yin obìnrin kan bá wà bẹ́ẹ̀ tẹ́ ẹ ní opportunity tán fún yín ní appointment owó ìjọba lẹ́yìn náà owó ara mi lèmi náà ṣùgbọ́n tó bá yẹ kí àwọn kankan wà tó yẹ káwa irú àwa báyìí ká benefit tẹ́ ẹ̀ bá fún wa kò jọ bí èpè kò jọ bí àdúrà o ọlọ́run níbi tá a dẹ̀ ń bá lọ kò nígbà tá a ní bá a débẹ̀ mo ti sọ oníkálukú máa máa gbójú wọn síta ni ẹjẹ bá mi fèpè dá wọn lọ́lá díẹ̀ ẹ tẹ̀ fún wọn irú èpè tó ń fẹ́ mi lórí social media yẹn ẹ bá mi fún àwọn tó ń jẹun ìjọba gangan ẹ bá mi fún wọn ẹ jẹ́ kó gba èpè díẹ̀ ẹ jẹ́ káwọn àtàwọn ọmọ fèpè kó fi òbí ẹ tẹ̀ kó fèpè lògbà díẹ̀. ẹ jẹ́ ó fèpè lògbà tó bá jẹ́ pé wọn ò ní rántí wa tó bá jẹ́ pé pè náà máa fi jẹ́ kó lọ́n jẹ́ kó fi ṣíwèé rántí kan wà ẹ ti ẹ̀jẹ̀ ká fi bí èèyàn bíi mẹ́rin márùn ká fi ṣe sample fẹ́ wá gbé mi lọ sí police station àbẹ́ gbé mi lọ sí court máa dúró tì èmi adé gbé proof tèmi jáde ẹ̀yin náà gbé tiyín jáde ẹ mọ̀ ìkó jura wọn lọ torí wọn ò lè fẹ̀yìn kan sí public kìíní kan ní ẹ máa mójútó nǹkan báyìí kẹ́ ẹ wá máa wo àwọn tó wá forí gba ìpè gidi gan kẹ́ ẹ máa fojú ìgbọ̀n wọn ẹ̀yin kan ẹ fẹ́ máa jẹ owó olùbẹ̀yìn bí ìní gbà fún yín èmi ọjà inú lèmi náà máa sọ̀rọ̀ sí yàmàyàmà ni kí ló kàn mí mi ò kúkú ní kẹ́ ẹ bá mi sign appointment mo ní mo fẹ́ gba appointment lọ́wọ́ yìí most of them bóyá ẹ máa rò pé èèyàn fẹ́ gba kò mọ́ yín lọ́wọ́ torí ẹ̀mí ṣe máa lọ meeting ní wọ́ọ̀dù mi ò lọ meeting ní soul meeting kankan mi ìbáyàn ṣe kankan lẹ́yìn pé mo campaign tèmi mo dẹ̀ jẹ́ ká time member ẹgbẹ́ torí mi lè yẹ kéèyàn wá sọ mí láta ọ̀rọ̀ mi ò dáa social media làwa wà ibẹ̀ náà lẹ́dẹ̀ ti fún mi lápọ̀ìmẹ́ǹtì ibẹ̀ lápọ̀ìmẹ́ǹtì pcc mi wà social media ni ẹ kí wàá máa jókòó máa bá yín fọwọ́ pàdé ká máa fọwọ́ ròyìn kẹ́ ẹ rò pé kinní kan kéèyàn kan kí woman leader kan máa garùn kó máa kàn fẹ́ gbapò mí ìgbapò mẹ́ni bọ́dì yín lọ́wọ́ iṣẹ́ tèmi ju gbogbo ìtẹ́ ìṣe yẹn lọ ẹ̀yin lẹ̀ wá pò woman leader mi wá mi ní ẹ lọ máa wà síwájú yín ṣó ti yé yín tẹ bá dá wa tá à ń ṣiṣẹ́ ẹ máa respect wa pé àánú. Ah, ẹ máa fún wa ní tiwa pé yes àwọn ènìyàn try iṣẹ́ là ń ṣe now. iṣẹ́ làwọn ṣe kálá irú sì wọ́n ní irú ẹ̀sánpù tí mo sọ wọ́n ní màmá wa ṣe kò lọ́la nísìn àwọn APC women APC wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ women APC àwọn ni women APC àwọn náà ṣe women APC women APC wo ló máa wà tẹ́yìn ní táwọn ò ní sí mbẹ̀ tẹ́yìn máa máa pera yín pẹ́yìn kan women APC kí ló ṣe fẹ́ APC ṣe fẹ́ APC ló náwó fún wọn APC ló náwó fẹ́yìn kan owó ẹgbẹ́ lẹ́yìn kan náà owó ìjọba lẹ́yìn kan náà àwọn ò náwó ìjọba owó ara là náà tá a ti wá náwó ara wa tá a ṣe wàhálà tá a ń ṣe tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ bá ní ká ṣe a máa ti ṣe ẹ máa ní ẹ fìlì fọ́ọ̀mù ẹ fẹ́ lè ẹ fìlì lè ẹ fìlì lè àwa fìlì gbogbo ẹ̀ tó bá wá yá tó bá máa máa pín àkàrà àbí ó fẹ́ pín kínní ẹ̀wọ̀rọ̀ àkàrà yìí ní ìsìn tán náà fẹ́ fún mi lákàrà aago mẹ́jọ aago méje nígbà níbà lọ gba àkàrà láago méje aago méje ló máa tó dá gége tẹ́lẹ̀ ló máa bá wa rán àwọn tẹ́lẹ̀ tó ránṣẹ́ òkú bá ti lọ́lé ẹni òkú ẹ̀ bá kú mọ́jú ní ìsìn ó dà wà máa gbọ́ tẹ́lẹ̀ ti lọ́lé ó dàárọ̀ la kó tó ràn irú ẹ̀ understand àwọn òróǹtọ̀ rẹ̀ lẹ̀ ká má sọ̀kù wọn náà kan ló wà ní àṣà kan ló wà ní nígbà tí irú àṣà wọn máa garùn pé ẹ̀pẹ́ aṣọ aṣọ ò lẹ fẹ́ pín fáwọn ọ̀tá ni ní àwọn máa garùn aṣọ tán pín fáwọn ọ̀tá ta ló ń garùn ta ló ń bá yín tọrọ oyè kẹ́ ẹ̀ má tẹ̀ wò pé àwọn kan náà ń ṣe wàhálà wọ́n fara gba búlẹ́ẹ̀tì wọ́n ṣe fún kí ni ẹ̀yin tó ajá ilẹ̀ ná owó ìjọba lẹ́yìn ná owó wa lẹ̀ ná owó APC lẹ̀ ná owó ìjọ ẹ̀ most of them ò lè wọ́n ò lè fi twenty thousand báyìí kan fi sọ pé wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi ràn yàn lọ́wọ́ ẹ máa gbọ́ pé wọ́n ti wọ́n ti sẹ́ǹdì owó lẹ́yìn a máa gbọ́ wọ́n sì ń retí owó náà wá wa tá a wá ń náwó ẹ̀yin mọ̀ iye mílíọ̀nù sèmi ti ná sórí Tinubu lórí Tinubu ẹ mọ̀ iye mílíọ̀nù sèmi ti ná ẹ mọ̀ iye mílíọ̀nù sèmi ti ná àwa ti náwó dànù dànù bẹ́ẹ̀ náà wọ́n ti tẹ́ bá rí àwọn ẹgbẹ́ mi wọ́n ti náwó dànù dànù gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ mi tó jẹ́ gbogbo àwọn coordinators káàkiri gbogbo ọ̀nà tí náwó dànù àwọn directors tí náwó dànù dànù ẹ lọ sí Ondo state odidi odidi ilé báyìí lọ́mọ ẹ̀dì ìgbà odidi ilé lọ́mọ ẹ̀dì ìgbà odidi ilé báyìí ló gbà ló fi ṣe ọ́fíìsì fáwọn èèyàn ẹ lọ wọn tó wà ní tó wà ní rivers ẹ lọ wo àwọn ọmọ tó wà ní Calabar àwọn ọmọ NDA ẹ lọ wo wọn lẹ́kìtì àwọn òrì kọmíṣánná àrí àrí sínítọ̀ kan tó máa fún wa ló àwọn àfààní wọn bá fẹ́ ṣe nǹkan kan àwọn ndi ẹ bá irú nǹkan bá fẹ́ ṣe anywhere any state wọn fẹ́ ṣe nǹkan tá ìbá ti rí ẹ Nigerian diaspora táwọn ò sí ń bẹ kò sí diaspora mi kankan bì kan àwa diaspora rè àwa làwọn jẹ diaspora àwọn ọmọ lee Dr. lee onírùngbọ̀n funfun ọ̀gá wa ló dàbí òyìnbó yẹn afcas any other diaspora is a counterfeit àwa gangan diaspora àwa là ń diaspora àwọn èèyàn kan pè mí lánàá ṣe ah, ọ̀gá àdẹ̀rọ̀ ah, ọ̀gá yín ọ̀gá mi bo ọ̀gá mi tó wà nù mí tẹ̀ títún kú dúró àbí mo lọ̀gá náà wà yẹn náà mi mọ lubi tọ́gà tíma yẹn wà wọ́n dárúkọ lẹ́mi mọ̀ mi mọ̀ bóyá wà Nàìjíríà yìí tó wà nù gbó tó ń lọ tó ń rìn kiri tó ń kàn fásì wọnú gbó lọ lọ́lọ́lọ́lọ́ òun àti òun àti dàrẹ́tọ̀ kìnìún Alhaji Moshood Abiola ọ méjèèjì inú gbó inú gbó rere náà wà tí wọ́n ń kàn fásì fún Tinubu kiri ta ló ṣiṣẹ́ ẹ̀dá ẹ̀wọ̀n ta ló ń dà àsúrà ta ló ṣiṣẹ́ ta ló ṣiṣẹ́ àwọn ọmọ Dr. Lee ta ló ṣiṣẹ́ wa àwa tó ń pè ní àsúrà rè so any state ẹ wá fẹ́ ṣe nǹkan ẹ ṣe máa máa máa máa tó bá ní support group gbogbo àwọn gbogbo àwọn support group táwọn commissioners ń lọ dálẹ̀ táwọn kò lórúkọ àwọn tẹ́ fún lápọ̀mẹ́ǹtì nínú ìjọba tó ń fowó ìjọba yíra wọn àwọn tẹ́ lọ fún àwọn support group onímẹ́jọ mẹ́jọ tẹ́ lọ dálẹ̀ orí burúkú support group tí ò ní wọn ò ní wọn ò ní structure support group tèmi NDA Nigeria diaspora wà ní structure tọkùnrin bá ṣe nǹkan tá a bá sí ń bẹ̀ lọ́wọ́ ọ̀ǹda yín ni ẹ̀yin lẹ́ni kíní kí ló kà wá tóbìnrin bá ṣe nǹkan tí ìyàwó bàbá Tinubu ẹ bá wà bẹ́ẹ̀ tó wà ní stadium lọ́la tọ́ni APC women tọ́wà lé tírú àwa ò sojú ń bẹ̀ àti ìpè ẹ̀ ìpè ẹ̀yin kan náà lè rotate ara yín kí lẹ fẹ́ máa bá wa sọ níbi ẹ ẹ tí ì pè ẹ ẹ tí ì pè yàrá rẹ kọ àwọn ọmọ ẹdìyẹ àtòtìlétà e. làwa létìlétọ bó bá jáwọn èkìtì ló pè wá ní tọ́pẹ̀ wá in full a máa débẹ̀ in full a bá kó àlóní mẹ́ta a máa débẹ̀ lóní méjì ẹyọ kan halfway la máa débẹ̀ kí ló kàn wá pẹ̀lú nonsense ó rìn owó tiwa làwọn aná fún Tinubu àfi support Tinubu bẹ́ẹ̀ bá fẹ́ máa dá ẹ lọ máa dá ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ara yín ẹ̀yin lẹ́ni problem yín kò kàn mí. àmọ́ máa fẹ́ nu campaign fún bàbá Tinubu lórí social media òjò ọ̀rọ̀ ká wá sí program yín ẹ bá fún àwọn ọmọ ẹgbẹ́ mi láṣọ wọn máa wà bẹ́ẹ̀ bá fún wa láṣọ mi ò gbà mi ò kiri títì ẹ wò mí mi ò ṣọ mi ò kiri títì mi ò ṣe ànóbì àwọn náà bì í ìwọ̀n àtàṣára mi mọ̀ọ̀yàn mi àtàṣára mi mẹ́gbẹ́ kan mi ìdí àtàṣára mi mọ́kàn náà náà wà ń bẹ̀ I no dey do. Oore I no dey do o. Bẹ́ẹ̀ ń ṣí. Bàbá Tinubu gan mọ̀ pa wá ṣiṣẹ́ mọ̀ pa ṣiṣẹ́ o àwọn obìnrin náà ló máa lè tẹ ọ̀rọ̀ obìnrin náà ló máa gbogbo wọn náà ló máa ló máa ń wá bàbà wọ́n ti wọ́n ti rò pé ọba láì fẹ́ gba ó fẹ́ gba woman leader mọ́ lórí mi mọ́ woman leader dáadáa tẹ̀yìn ìmíràn ìbò yẹn ṣé ẹ rí mi wọ́ọ̀dù ni ẹ rí mi wọ́ọ̀dù tàbí ẹ rí mi sómìtì ṣé bá rí mi pé bóyá mo òfin ṣe kí tẹ́lẹ̀ mi ṣe ń súnmọ́ everybody ẹ sún sókè kẹwọn ẹ pọ̀ sókè ajá àwa ní aṣọ ọkùnrin bíi twelve thousand ńlá nílé twelve thousand mo ní kékeré ẹ̀ náà kọ́lọ̀ kékeré wà twelve thousand ní ọ̀pá mẹ́rin kò dẹ̀ lò ní eight thousand ó wà ń bí. ẹgbẹ́ àwọn increase owó ọjà wa èké géènì tí wàá ló reduce torí àmọ̀ pé nǹkan kan la máa fi àwọn èèyàn wa lọ́wọ́ olùkọ́lù ilé ìnáwó kò ní ìkókó ẹ̀ náà ńgbà tí mo ti ní ìkókọ́lù ẹ̀ kékeré ẹ̀ wà ńlá nílé ẹ̀wọ̀ ilé lọ́wọ́ twelve thousand ẹ̀wọ̀ ṣe ilé lọ́wọ́ dáadáa twelve thousand kò mú ooru kò ń ṣeun tẹ́ ẹ máa wọ̀ tó orú tó máa máa há sí gbogbo ẹpọ̀n yín kò ń ṣe tẹ́ ẹ máa wọ̀ tó máa máa jára jẹ tó máa máa họ̀dì ìkọ́kọ̀ yá mìíràn ìlànà ń ṣe ló tọ́ ọ̀bọ̀ núùdì tó ń họ̀dì báyìí ooru ooru ooru lẹ́dà tó wọ̀ ó ti ba yí ẹ̀jẹ̀ twelve thousand a ní different colours a ní white ó bá ní kọ́lọ̀ tó ní wá fún amá mu ẹ ṣe òjàre lẹ́gbàá òróró ọ̀rọ̀ mi ní wáyé sí kí ló kàn àti nonsense kí ló kàn àwọn àsọtiwa Tinubu la show love mo dẹ̀ show love sí certain politicians kan àwọn tó kù bẹ́ẹ̀ bá show love àwọn òrìyìn àgọ́ òrìyìn àwọn àgọ́ òrìyìn wọ́n tiẹ̀ ní kan lù sí court case lánàá ní ní ní eh, Kwara inú mi dùn inú mi dùn ayọ̀ mi kún àwọn tá a máa máa support àsọpọ̀ tí yẹn ní show love ẹ̀yin ò mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n ń gbé yín ṣépè lábẹ́lẹ̀ àjọ máa wà nọ́mà ni nọ́mà tó nọ́mà àjọ níjọ jẹ́ nǹkan kan ní ìlú twelve thousand per mẹ́rin kí ló kà wá kí la fẹ́ kí ló ń ṣe ẹni bá respect alọ́lọ́ máa respect ẹni tí ò respect wa agbára yégun ògbé kúrò ọlọ́run abáwa fi kú ṣe ń dì kí ló kàn wá pẹ̀lú nonsense ẹ rò kò easy ni ẹ rò kò easy ni ẹ lọ wo ibi tó ti máa ń gé fídíò mi ẹ má rò pé mi mo pọ̀ ọmọ àwọn èèyàn ni ẹ bó ṣe ń ṣẹ́ èpè ẹ wá rò yìí pé irú ìyá irú àwọn ìyá kèsì ẹ̀ ti èpè tó ń fi irú ìyá yẹn ṣẹ́ lójoojúmọ́ just because ó ń show love sí candidate kan èpè tó ń fi irú èmi ṣẹ́ ìfirú àwa kọ̀ọ̀kan ṣẹ́ àwa kan wà lórí social media à ń defend Tinubu tẹ̀yìn Tinubu tẹ̀yìn ẹ rò pé irú èpè tó ń fi irú àwa ṣẹ́ ẹ rò pé kúrò èpè yẹn lọ bẹ́ẹ̀ ẹ̀yin kan wá fẹ́ jẹun ẹ fẹ́ máa jókòó ẹ̀yin lẹ́mọ Tinubu ẹ̀yin lẹ ẹ̀yin ni next of kin ni Tinubu ẹ̀yin gangan ni ọmọ Tinubu ẹ̀yin gangan lẹ ẹ̀yin àyìn máa máa gbẹ ẹlòmíràn ní èmi gangan ọmọ Tinubu ni mí ó lè má jẹ́ mi gangan lóbi ṣùgbọ́n ọmọ ẹ̀yin gangan làwa àwa gangan ni ọmọ ẹ̀yin Tinubu àwa gangan ni kíni ẹrù pé fẹ́ jèrè bẹ́ẹ̀ èyí tí ò ní gèrè nù yín ló pọ̀ jù confam ní apá àti wèrè torí àwọn kan náà jìyà nǹkan tẹ̀yìn ṣe yẹn tẹ̀yìn jẹ yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ̀yìn bọ̀ ẹ a ti lọ sí kúrárà lẹ́nìí alẹ́ ọlọ́rin lọ́la ìmí inú yan fún wọn lówó wọn gbé mọ́tò lẹ̀ fún yín ni ìmí wọn fún yín sínú pléènì ni ẹ tún máa sùn lóòtẹ́ẹ̀lì ẹ máa tún jẹun pátì àwa kò rí jẹ owó mọ́tò owó wa ìjọ tá a bá rówó lọ a máa jókòó ìjọ tówó bá wà a máa jókòó tá a rógbò tẹ́lẹ̀ a máa jókòó a tún máa garùn wọ aṣọ pátì tá máa wọ̀ ni àwa la máa struggle fún gbogbo tá à ń ṣe sọfẹ ní àwa la struggle fún gbogbo ẹ ṣùgbọ́n ẹ̀yin gbàgbọ́ tí ń lọ́fẹ̀ẹ́ ni ẹ ẹ̀ mọ ṣe tó wà ẹ ẹ̀ mọ ẹ̀yin ẹ̀yin gbọ́ngàn lẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin gbọ́ngàn lẹ̀ ń jẹun tẹ́ ẹ̀ jèrè ẹ máa rò pé ẹ̀ ń jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ jèrè iṣẹ́ ọwọ́ yín ọ̀hún lẹ̀ ń jẹ ẹ ẹ tún wá dúró jẹ́ kẹwò pé àwọn ẹni à wọ́n fara ń gba bullet ẹ wá tún ṣe kakaka ibi tẹ́ ẹ bá ti rórúkọ wa ẹ ní orúkọ ta ni ẹ yọ orúkọ ẹ̀ dànù kò ní dáa fún yín àwọn ọmọ yín ò ní jèrè tán bá ṣiṣẹ́ wọn ò ní jèrè gbòbí tán bá dé wọn máa rógun alátakò ni wọ́n máa rí ogun eléni nìní torí kí ni wọ́n ní kí náà ti ń pè atakóró wọnú odò làdó lọ́rọ̀ yín kò lè rọmọ mú ẹ lè rán ọmọ yín kó wọnú ilé ìtawà yìí o ọmọ yín ẹ lè rí kó wọ gbogbo àwọn ẹ̀kọ́ wá iṣẹ́ fún ọmọ ẹ ní NNPC ní APC tàwa kọ́mọ ẹ máa ṣẹ́ ní NNPC mo fi ọlọ́run búra ẹ̀jọ́ ní jèrè àfi tó bá jẹ́ pé àwọn tó ń ṣe wàhálà ẹ fi tí wọ́n ṣe ó tiẹ̀ wà táwọn tó bá mọ èèyàn náà àwọn tó mọ ènìyàn náà máa ṣe ni ẹ máa ní kí ni wọ́n máa máa gé orú wọ́n máa máa káńsù orúkọ èèyàn ni wọ́n á tún fi nǹkan míì pé ẹ lọ fún àwọn ẹni báyìí ẹ tún ẹ tún káńsù ẹ tún gbé ẹ tún ẹ rò pé ẹ ń ṣe ìjọba ẹ ṣe o agbára tẹ́ lẹ́ẹ̀ nìyẹn ayé ìgbà kan ni mi ò bá yín tẹsẹ̀ bò ṣèlú adélèyà àtijọ́ tẹsẹ̀ bò inú òjò tá a jọ wà àjọ máa fẹsẹ̀ ru ni omi a máa rú gbùlùgbùlù a máa jọ rú gbùlùgbùlù ni bóyá ẹ mẹni tó ń bá yín kù iṣẹ́ Buhari àṣegbèpè ni àṣegbèpè ni Buhari àtọ̀síbàjò parí ìjọba wọn báyìí ọlọ́run ò jẹ́ kí mu ọlọ́run ò jẹ́ rí pure water wọn mu ẹ rò pé yẹn máa lọ bẹ́ẹ̀ àtúntarabọ̀ Tinubu iná àtúnrẹ́ eré social media èyí olóbùkọ ẹ máa máa ṣe bí ìgbà pé ẹ mọ̀ ṣe jù yàn lọ ẹ ẹ̀dẹ̀ jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ bá wọṣọ gan ẹ̀ fara wọ̀ bẹ́ẹ̀ dúró ẹ̀ ẹ̀ yẹ lọ́mọge èyí tó ga nù yín gan ti ga ju ọjọ́ orí ẹ̀ lọ ó tún ga ó tún burẹ́wà èyí tó dúdú nù yín ó tún dúdú gan ó lo kírìmù gan kò ṣiṣẹ́ rẹ̀ lára ẹ̀ èyí tó pupa gan ayé òmùyẹ ti ẹ̀ sí àwọn míì tó wà láàrin yín gan tún súnké àwọn ìyá àánú yín tó ẹlòmíì òǹgbò tún ṣe sọ̀nsọ̀ra tó tún lọ súnké abẹ́ ń ṣí níkan sọ̀rọ̀ tó fẹ́ sọ fún un pọ́npọ́lówó ọjà ní mi lè tóyìn délé ṣe é ti ten thousand per month níkan sọ fún ẹ kó wá sọ fún mi báyìí mo ti gbọ́ kí ni nonsense má rò ká àwa kékeré láàrin tá a máa jókòó sílé wa ẹ dẹ̀ máa ṣe women kìíní ìgò kan mi ten thousand a máa forí gbágbá a máa forí gbáwò nínú àwọn woman nínú àwọn obìnrin kan tó ṣaláìsí nínú kínní obìnrin ní obìnrin yẹn ó kàn ọmọ ayé gẹ̀yìn apc ni mo dẹ̀ tó bá mi jáde lẹ́ẹ̀kan mo ti kà pé èèyàn mo lọ́ọ́lì ẹ̀ mi ìtún dá lọ lásán mo tún lọ ó lọ ṣẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí kiná tí ń pè bẹ́ẹ̀ ni. ẹlòmíì tó bá ti lọ tẹ́ ẹ wá nù ìjọba ẹ kí ni owó ẹgbẹ́ owó kí ni owó ìlú lẹ máa ná kò ṣe owó àpò ara yín owó àpò ara tèmi lè níná owó àpò ara tèmi títà bá ti rẹ́ǹdì yẹ èèyàn kò sponsor àwa náà ara la sponsor ara wa máa lọ láàárọ̀ ẹnìkan ṣáàṣì fún mi lówó lánàá inú mo ti yọ owó tí mo ná. ẹnjìnà adé eh, ọláyínká tọ́lọ́hún ní balẹ̀ àti ọ̀nà ẹ̀jọ̀ tí ó bá sí ẹnjìnà ọláyínká tó wà ní kíní ní Lagos State eh, ó ní director support group ní Lagos State òun ló jẹ́ ká máa yọ ní gbogbo àwọn nǹkan tó ti ṣe yẹn nà òun ló yẹ ká máa yọ òun ló yẹ kẹ́hìndé máa yọ òun ló yẹ kẹ́hìndé máa yọ kí n náwó náwó náwó láti Facebook gbé activities láti àrà fún mi tí mo rí i kí n máa náwó náwó náwó lórí ẹgbẹ́ láti láti à ó tún wá dìgbà tó sẹ́kọ̀ òkè o wọ́n ti ní ẹ bá fẹ́ jáde o wọ́n máa fún yín tíṣẹ̀tì o bí wọ́n máa fún yín ní nǹkan kan ó wá dìgbà yẹn náà ó tún jẹ́ owó ara mi náà mo tún fẹ́ ẹ tún wẹ̀ ẹ̀sẹ̀ ká tún máa náwó wa lọ abáwá ṣe wàhálà yẹn tán èyí olóòbùkún tẹ̀ ẹ̀nà sísìn yín lápò èyí náà ẹ máa jókòó sídìí apẹ̀ mẹ́tì ẹ wá máa rànjú kiri báyìí ẹ máa máa sáré kiri máa forí gbà ìtọ́ ìtọ́ máa dó tìdí ẹ máa yọ tó máa yọ òrògbó ó wà láàrin yín ọkùnrin olófò rádaràda òṣì àfọjọ àfọjọ alẹ́ sórí burúkú sórí ìkó. ten thousand pa márùn kọ́rọ̀ mi bá bí ẹ má bínú tó bá dẹ̀ rí i pé kinní kó bú mi kò kàn mí ó bá bú mi kò kàn mí èmi sì bẹ́ tá a wọ ọlọ́run mo fọ ọlọ́run ó tí mo dé lórí ọ̀fẹ́ ọlọ́run ni àwọn èèyàn wọ́n ṣàánú mi débi tí mo dé kò ń ṣe wọ tá a bá dóde tì wá àlèrò mímu táyé pé ká a jókòó àlèrò mímu. ọmọ ọlọ́mọ náà tẹ́ máa lò tọ́ máa ní pé kẹ́ ẹ̀ kójọ tẹ́ bá máa lẹ́ ẹ̀ máa lò wọ́n ẹ̀ ti kọ́ five thousand lórí ẹnì kọ̀ọ̀kan nígbà máa máa lọ báyìí máa gbé five hundred àbí one thousand lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ máa fún wọn ẹ tún gbọ́ owó náà ẹ tún kó owó ọmọ ọlọ́mọ ẹ tún kó mọ́ tiyín ẹ wá lọ́jọ́ alẹ́ ẹ lè ṣe eré lẹ́gbọ̀ọ́ bá a ṣe wà ní ìsìn èpè la máa fi wọn èpè ni máa máa wọn ilé ẹyọ kọ̀ọ̀kan ẹ̀yin ológun kú dédé. kó wá di lọ́la mi ní wáyé tí o jàre kó wá di lọ́la kán láwọn obìnrin kán láwọn obìnrin APC wọ́n ń pe obìnrin APC wọ́n máa pe obìnrin APC táwa ń fìlì fọ́ọ̀mù ta ojú wa ọmọ APC tá a fìlì fọ́ọ̀mù wọn kó obìnrin APC nínú PCC ẹ wá mú orúkọ tèmi ẹ yọ orúkọ mi kúrò bẹ̀ nínú PCC PCC list APC èmi tí mo wá fara gbá gbogbo wàhálà kò sí kan tó máa ní ah woman ẹ ẹ wá ń ṣe ẹrù pẹ̀ ǹdẹ́ ṣe pátì àánú ojú àwa kọ̀ọ̀kan báwo ló ṣe ń sọ kí orí àwa kọ̀ọ̀kan èpè ló ń gbẹ́ mọ́sọ̀ fún yín iṣẹ́ àgàgà yín tẹ́ ẹ̀ tiẹ̀ ṣe kankan nu pátì tẹ́ ẹ̀ ṣe wàhálà kankan tẹ́ ẹ̀ máa máa ṣe báyìí ẹ̀tún máa ya fọ́tò ẹ̀tún máa ya fígà tẹ́ pẹ́ ṣe ṣe kò ní dáa fún yàrá ìyá gbogbo yín ẹ̀ ní jèrè ẹ̀ ní jèrè èmi máa ẹyọ kọ̀ọ̀kan máa gbé iṣẹ́ pè ní torí àwọn tó ń ṣe wàhálà wà mẹ́. máa máa gbé àwọn tó ń ṣe wàhálà wà mẹ́ tẹ́ ẹ̀ fi ọlá wàhálà ẹ̀dẹ̀ wa mọ̀ wa máa máa ṣe bí ìgbà tẹ́pẹ́ ilẹ̀ mọ̀ ṣe jù kí lẹ̀ ń ṣe ẹ̀yin olóbùkún tẹ́ pé ìwà yìí kò dáná àdúgbò àwọn èèyàn èètì yín bí ìgbẹ́ gbogbo ẹ̀yin ẹ̀yin most of ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ ṣe olóyè ní APC yẹn ni ẹni mò ń bá wí ẹ lọ bóyá ẹ lè rí ọmọ àdúgbò kan kó jọ anywhere àtẹ́bá wà ní gbogbo south west ẹ̀yin ìka burúkú màá tún wá ń bọ̀ lẹ́kọ̀ọ́ ìyàwó Tinubu tún ń bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ tún wá mú gbogbo kínní ẹ tún wá sábẹ́. ìyàwó ìyàwó Sanwó-Olú ò rí báwa ṣe ń ṣe campaign fún ọkọ ẹ̀ ṣé ìyàwó Sanwó-Olú ò rí ń ṣe campaign fún ọkọ àbọ̀láwo sọ míì sí orúkọ àwọn òsì ńbẹ̀. ọ̀la kọjá kẹ́ ẹ wá wo ẹni tí wọ́n máa ranjú orí burúkú lórí social media máa campaign fún yín. ọlá ẹ máa kọjá o fẹ́ wá wẹ̀ ní máa campaign fún lórí social media ẹ máa lọ ṣàwọn àwọn tá a máa ṣe ẹjẹ́ kọ́ máa ṣe mọ̀ pé ẹ máa ṣe ẹ máa débi tẹ́ ẹ máa dé o ẹ máa débi ẹ máa dé o máa nù èmi náà dẹ̀ nù nǹkan kò lè ẹnì lè ṣe nílùú wọ́n á tún máa jà àwọn tó ń ṣiṣẹ́ á tún máa jà á tún máa àwọn náà máa fi wá irú orí wọn ló ti máa rẹ̀ wọn ò ṣiṣẹ́ kan tí wọ́n ní kán gba kò kán dẹ̀ fún wọn láṣọ kán lọ máa lọ líìdì wa kiri ta ló ní lídà àsàn náà wọ́n ta lè ń bá wí kò sí wàhálà ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan èmi náà máa gbé wá sórí social media ká tiẹ̀ fún yín lépè díẹ̀ ká fèpè dá yín lára ya kẹ́yìn náà mo bó ṣe ń rí lára kí n fọ ọmọ yín sẹ́gbẹ̀ẹ́ ìpè àwọn ọmọ wọn rẹ̀ ẹ bá mi bù wọ́n lépè díẹ̀ ẹgbẹ́ mi lọ station máa ro tèmi máa ro tèmi máa ro tèmi má dẹ̀ jàre yín èmi ò ní jàre APC ní Nàìjíríà kò síbi tá ẹ lè gbèmí lọ máa jàre yín máa jàre yín lẹ́yìn kẹ́lò ẹlòmíì má wà relevant mọ̀ bọ́ ṣe ń dá bí kẹ́lòmíì lọ kóòtù kan wí ni kó má ṣe kìíní bí kẹ́lòmíì kàn kán kó kó gbà kó tìbò kó má débẹ̀ kó má wọlé ń tá a máa máa ṣe fúnra wa nìyẹn tá a bá dẹ̀ ti rí yín lóde àbá ẹ jókòó rẹ ẹjẹ́ ya fọ́tò fún yín èmi kì í ṣe kí ló kàn mí ẹ jókòó rẹ ẹjẹ́ ya fọ́tò fún yín máa yà yà pẹ̀kẹ́ ẹ̀yin tẹ́ ti ń ṣe tẹ́ ẹ̀ pera yín ní nǹkan pàtàkì tẹ́ ṣe ń kúrò lórí ìkiri bá àwọn jìbìtì máa kọ́kọ́ lù yìí tàbí kí FCC gbé yín ICPC kan gbé yín kan gba gbogbo nǹkan ìjọba lọ́wọ́ yín orí yín bu. ìmí ìjọba ti wà nínú ìjọba bá ti àánú kó wọ́n máa ṣe bí ìgbàjẹ́ kó ju bó ṣe wà ní ẹ̀ẹ́dẹ̀ jẹ́ nǹkan kan mo sọ bí òòrùn ti bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni ẹ bá rántí ẹ mọ̀ pé jẹ́ nǹkan kan èmi àṣàbí àṣàbí ọmọ oníyàá omi oníyàá àṣàbí oníyàá débìsí ní hmm. àbá yín kù ká kó wèrè mọ́ wèrè kí ló kàn wọ́n kí ló kàn wọ́n tí bá dé orí tébù ẹ̀ pé ẹ máa sign promotion mi mà ẹ máa sign promotion mi ẹ má ṣàyẹn ó sì ṣàwọ̀ òṣìṣẹ́ mínísírì ṣọ́ọ̀bù mi mínísírì ni. àwọn tá à ń sọ̀rọ̀ wọn dáadáa tá à ń ṣe wọ́n ṣe dáadáa fún wa ni kò sí nǹkan kan wọ́n ṣe dáadáa fún wa ni wọ́n ṣe dáadáa fún wa ni. àwọn pa wọn tiẹ̀ ti máa pè wọ́n á ti sọ ẹjọ́ madam kiribai confam ṣe máa wá wọ́n máa pè ní torí ẹ̀ mo like àwọn pa yáyì yẹn madam ayúkọ mi ṣe máa wá má ti ní mò ń bọ̀ ẹ̀yin mélòó wọ́n máa sẹ́ǹdì kan sí mi aṣọ ni sọfẹ́ ní àníkò ìṣègùn àánà àdẹ bá wọn pé àánà àdẹ ìjókòó àárẹ̀rìn ó tán tó bá jẹ́ tíkẹ́ẹ̀tì àá máa fi lè jẹun ó tán àdẹ̀dẹ̀ lórí sọ́jà àánà àdẹ tí wọ́n àranjú àti máa ṣe bí èèyàn pàtàkì fún àbẹ́gbẹ́ pé ẹ wá rè tí ẹ̀sìn rèmi kí lọ́ọ́ máa garùn ní ibi tẹ́ ẹ ti ń ṣe kan kí lẹ́yìn ṣe tí máa máa garùn bẹ̀ ṣé rẹ̀ sì la fẹ́ pín ni àbí pẹ́ kẹ́lòmí ìlọgàn ẹni tọ́lọ onírí bá yọ kó dilé ni àbẹ́ ń ṣí èmi ò ráyè gbogbo yẹn o ọlọ́run mo fọlọ́run búra mi ráyè gbogbo yẹn. ohun tọ́lọ́ nǹkan fi mú gbogbo yín ni pé ẹ lè ní káwọn káàpẹ́ fún bàbá wa torí tí mo ti ń ṣe before this time mo ti ń ṣe tipẹ́ before ọ̀kẹ́lẹ̀ mi kẹta yìí tiẹ̀ ti ga tán tí mo sọ̀ fi ga tán tẹ́ẹ̀tẹ̀ lọ ṣì bá àgbẹ̀ ẹ ga tán lọ ní ìwé ga tán lọ ní ẹ lè sọ gbàrà báyìí pé ẹ lọ́ọ̀ fún Tinubu ẹ lè sọ irú ìtawà ṣe ẹ lè ṣe àwa ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ tá a ti dúró pé yes Tinubu níṣẹ́ tẹ́ ẹ bá wá rí àwa tá a wá ti dúró tá a gba ti Tinubu ti kú táàyè tẹ́ ẹ ṣẹ̀wá tún fojú wọn pé tẹ́ máa máa wò wá bíi pé ìrìnàjọ́sẹ̀ tẹ̀tù olórí burúkú ní ẹni jèrè àgẹ̀yìn tẹ́ ẹ ga tán yẹn ẹ lè jẹ wo ẹ lè mú mi Tinubu Ọlọ́run wọ́n bá fi ẹ ṣe mo fọlọ́n bá kánidà rẹ̀ sọ díẹ̀ lè ẹ ní mo ní ọlọ́run àfi tẹ́ ẹ bá ṣe nǹkan tó nọ́mà fáwọn tó yẹ kẹ́ ẹ máa ṣe fún àfi tẹ́ ẹ bá dí àwọn èèyàn lọ́wọ́ tẹ́ ẹ bá ti dí àwọn èèyàn lọ́wọ́ àṣeyọrí ṣùgbọ́n wáyé pẹ́ dí àwọn èèyàn lọ́wọ́ hm, gángan tẹ́ ẹ bá jóbìnrin káwọn ẹbí yín máa gbọ́ bẹ́ẹ̀ bá jẹ́ ọkùnrin káwọn ìyàwó yín máa gbọ́ ó lè mi ti ń sọ fún yín bí mo ṣe wà yìí wọ́n bá ní kéèyàn wọ́n bá ní kó ọlọ́run máa jẹ́ ká kàgbé àgbákò wọ́n ti gbàdúrà ọlọ́run máa jẹ́ àpàdé àgbákò máa gbàdúrà máa pàdé irú ọba ní Elizabeth yìí bí mo ṣe wà yìí gan. wọ́n á sọ fún ẹ pé ọmọ yẹn gan òun kò gbádùn òòṣà kan náà ni. nígbà òòṣà àti jẹ́ pé díà náà bí mi sí wọ́n ti wọ́n máa máa bọ mí bí òòṣà ni ká ní díà ni wọ́n bí mi sí wọ́n ti tọ́ nǹkan sí mi nígbà nǹkan sí mi nígbà. five thousand Tinubu máa wọlé tó bá rìn kẹ́ ẹ̀ la rí mọ́lẹ̀ tó bá wọ̀nyẹn má pè wá sí stadium tó bá wọ̀nyẹn má pè wá sí anywhere má pè wá sí Tinubu máa wọlé gbogbo ìtẹ́ ìfẹ́ máa fi dùn wá ẹ̀yin lẹ́yìn ní jèrè àwa máa jèrè àwa là máa jèrè yín àgbò ló máa tẹ́tí yẹ gbẹ̀yìn o àgbò ló máa tẹ́tí yẹ gbẹ̀yìn o. èpè tán tí ẹ̀ ń fi àwọn aṣẹ́ lórí social media yìí lásán kò yẹ káwa sọ̀rọ̀ kó má ṣe mọ́ yín lára ẹ̀yin báwo. o ádà fún ọmọ dáadáa mi ìwẹ̀ láti tọ́ ọmọbìnrin tó máa bá mi ṣe kìíní sí i tó máa bá mi ṣe tẹ́ǹtì ṣẹ̀ṣẹ̀ mi ìwà ọkọ̀ bá mi ṣe sí i àkúlè lọ́rọ̀ ní pẹ́ǹtì táwọn àtọ́ pẹ́ǹtì láì five hundred ìyẹn náà tó àgbọ̀rọ̀ kọjá ìyára wa Agége là ń gbé. ẹ̀yin èèyàn bá mi ra aṣọ o Bọ́lá ní ògùn náà wọ̀ kí ló dé ẹkú jọ mẹ́ta sí òsì àárín yẹn náà ti ah, ah. ẹ ló tó jọ mẹ́ta ah, báàmì náà ṣe rí ipá àárín ní orí péjì mímọ́ nìyẹn bóyá yìí náà ti báwọn nation nation lọ èmi kú mọ̀ pé ẹ̀ rí gbà Tinubu ló máa wọlé a ti mọ̀ pé lè rí nǹkan kan gbà Tinubu ló máa wọlé bó bá mi kẹ́ ẹ̀ la rí mọ́lẹ̀ kó pa wá. ẹ bá gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ ẹ bínú lọ ẹ sì máa wà ẹrù ọba ẹ̀mí ọlọ́pọ̀ fọlọ́n búra ẹ sì pa ẹyọ kọ̀ọ̀kan náà máa wá ẹyọ kọ̀ọ̀kan náà máa wá àwọn míì ẹ mo tẹ̀ láǹtí kan tó ń bá mi sọ̀rọ̀ lánàá bí wọ́n sọ̀rọ̀ ẹ ó ga ẹyin kìíní kan gbà kí n kàn wẹ́ ní ìyẹn báyìí mo ní ó ń fèrè àwọn oníyẹn gbogbo nǹkan tó ń ṣe yìí ńgbà kan dáhùn yín bá tán tá a bá kí happy new year táyìnbó làwà nàìjà làwà. ìgbẹ́rẹ̀ máa wá bẹ̀rẹ̀ tèmi máa fojú yín rí ẹ̀yà àgbà bíi fọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn o tó ti yé yín ẹ tiẹ̀ ẹ gbà ká ẹ jẹ́ kójú ti rú àwọn báyìí tó ti yé yín bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gbà ń tà máa wá ṣe gbà ẹ̀ máa wọ̀rí ọmọ tí wà káwọn ọ̀sẹ̀ sí mi ò pẹ́ nǹkan kan gbà Ọlọ́run a ní patí a tún ti róòlù patí wọ January ending January ending ó dàbí pé ọ̀sẹ̀ kan ni mo miss láàrin ọ̀sẹ̀ kan ìmúdẹ̀ ọ̀gbọ́n máa tó tún fees. àwọn yẹn wọ́n tún kọ́ ọwọ́ ọ̀kọ́ kínní kan sí Nàìjíríà náà ṣe kọ́ síbẹ̀ ní invitation wọn. calm down ní calm down sọ ni gbogbo yín tẹ̀ sálọ̀dọ̀ àwọn ní calm down ẹ̀ ṣì máa sá wá lé ẹ̀rù ẹ̀rù ń bè mí èmi ò wọ́ọ̀rì àìkọ́jọ́ èèyàn kan ló wò mí bí àmì kì í wọ́ọ̀rì ọlọ́run ẹ ṣì ń padà bọ̀ ẹ ṣì ń bọ̀ ọlọ́run ọkàn mi ò ń tàn mí jẹ táìpẹ́ máa gbà ni èmi àti john yìí ọlọ́run èmi àti ti pẹ́ mà. mi gbọ́dọ̀ sọ ọjọ́ mẹ́ta kí n tó mọ̀ pé ó máa ó máa happen three days ọlọ́run wòlíì lè mi mi fi pọ́ǹpù wòlíì ọlọ́run máa ń fi tọ̀ mí gan tó bá dàrú mọ́ mi lójú báyìí tí n bá sùn tí n bá fi gbé kinní yẹn sùn bí ọjọ́ mẹ́ta léra wọn máa rí two pictures ní àṣàbí fún ara mi ní àṣàbí fún ara mi. ó dàbọ̀ tẹ́ bá fẹ́ rajà lórí zero seven zero six six forty nine six zero zero zero seven zero sixty forty five six zero zero tó ti zero seven zero sixty forty five six zero zero or zero nine one two three zero nine zero nine three seven ẹni tí a bá fẹ́ pè bá mo ṣe wà ní ṣọ́ọ̀bù báyìí tó bá ti di eight o'clock Nigerian time ẹ̀ lè ní mo ti lọ lè mo ṣe wà ní ṣọ́ọ̀bù number one forty Ìpájà road agbọ́tikúyọ̀ bus stop níwájú wheeler filling station yẹn bá ti dá agbọ́tikúyọ̀ làgége agbọ́tikúyọ̀ ní kẹ́ ẹ béèrè ní ògbà nípàjà agbọ́tikúyọ̀ àgége ni mo wà tó yẹ yìí agbọ́tikúyọ̀ agége mo wà ẹ bá dá agbọ́tikúyọ̀ ìbèrè ṣọ́ọ̀bù mi irú màmá tó wá ń sin ọmọ kékeré kan báyìí ló màmá yẹn débi báyìí ọmọ kékeré ọmọ àti tọ́pẹ́ ti ah, lágbọ́tikúyọ̀ ní bọ́sọ̀ọ̀bù náà lọ́nà tí mo wá gbà ẹbí àníkà ìbèrè ni kò sẹ́ni tí ò mọ̀ ni àbẹ́ bá fẹ́ ṣàbòsí láàrin wọn ẹ bá ti ráwọn alábòsí yẹn fi dáhùn táwọn èèyàn bá dẹ̀ ti dé náà sọ pé àwọn obìnrin bẹ̀rẹ̀ sọ pé n bá tiẹ̀ tán máa ń débẹ̀ màá ní ṣé wọ́n ló mọ̀ mi ìyá ẹ náà ní orí torí mi kọ́ mo fi yẹ ẹ pamọ́ sínú yàrá èmi àwọn bá wọn kò ní ṣé mi ló ń bọ̀ ló mọ̀ mi wọ́n bèrè ló mi bí you tell them say you no know me ah ni mama i no tell them o i no know say na you the name you mention no be ah ẹ̀ eh. tó bá dẹ̀ gẹ̀ yorùbá ṣé mo gbóòdà mi ló ló mọ̀ ìta làwà wà ìyá àgbòrò làwà títì làwà ẹ̀rọ ìsà títì làwà má lò bọ́ olóbùkú má lò bọ́ òtòrólóṣù tí wò kó lóbùkú má lò bọ omi sọ pé mo láyẹ ta o Sunday Igboho ò fún mi láyẹ ta o ló bukú mi ìdẹ̀lẹ̀ dólógbò olóṣù báwa báwa yìnbọn fún mi bí o báwa yìnbọn fún mi o lóògùn ayẹ ta o ẹnu nìkan mo ní o olúwọlé fún láyọ̀ God knows everything God knows everything ọlọ́run mọ̀ ọlọ́run ló sọ fẹ́mi pé ẹ lè gba nǹkan kan ọlọ́run ló sọ fẹ́mi pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mo fi ọlọ́run búra kí ló ń jẹ́ talẹ̀ ń bá wí. ó ní tìyí tó ń parọ́ fún yín gan tó bá rí tọ́lá ń bá fara hàn bó ṣe fara hàn mí ṣọ́ọ̀ṣì àti tóbi gan London ọlọ́run ẹ̀mí ọlọ́run fara hàn mí gan ọlọ́run ẹ lọ bẹ́ẹ̀ bá máa confam ẹ lọ bí lọ ọkọ mi tàbí kẹ́ lọ bí lọ àwọn ọmọ mi wọ́n á sọ wípé mọ́mí ṣìṣe náà ní ìṣeré wọn sáàfù mi gan mọ̀ ọlọ́run àwọn sáàfù mi mọ̀ n bá sọ pé nǹkan má sọ pé Sunday adélé wá Sunday àgbàgbé kì mo sọ fọkàn mi pé ẹdẹ láti jọ ó ti rẹwà ó ní jálẹ̀kùn yẹn ó ní náà òun ò jálẹ̀kùn kìnnìkan àbáàlú ṣe máa rúùmù wa ni ó ní jálẹ̀kùn ti já wọlé ó ní òun ò jẹ́ já kí ni òun fẹ́ já fún bá pe àbúrò ẹ̀ kéèyàn dààmú láti ajílété ó dẹ̀ ní kó lọ mú kíwà sídà ẹ̀ jálẹ̀ kù nínú ó ló máa mú kọ́kọ́rọ́ dé nsìn abájókòó àti wa ọlọ́run ṣe àti jẹun ọ̀sán èmi àti ẹ̀bá ìjókòó sì ti ń nígbà tó dalẹ̀ tó yẹ ká jẹun mo ti gbé kinní jáde nínú fíza mo ti ṣáàṣì àárín ìṣèkì so ibi tá a máa ń fi ráìsì oní máa ń bu ráìsì yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ní ibì kan tó jẹ́ pé inner place kan tó tún ẹ̀mọ́ mi ní ju ìgbọ́rún nínú ilé mi ṣe rí dára ibẹ̀ tó a bá máa ṣílẹ̀kùn yẹn wàá kọ́ ṣílẹ̀kùn tó a kó tó débẹ̀ yìí <laughs> jálẹ̀kùn mo fẹ́ bu ráìsì àrí kankan tó dáa agbomi kaná gbàtà ẹni mú kọ́ onídábúlẹ̀ gbà ókè àdúró mo bá tún paná chicken yẹn ṣe because rice mi mi ò mo ní àwọn rice máa ń jẹ mi dé ń gbé sí general kinu nígbà tó máa dé tẹ́ni ẹ máa mú kọ́kọ́rọ́ dé báyìí ẹni kí ló ṣẹlẹ̀ kọ́kọ́rọ́ mi ló mú òun àtẹ̀gbọ́n ẹ̀ bá jọ ń wora wọn ó kàn rí pọ́n wojú ara wọn kí ló ṣẹlẹ̀ tí a ṣùgbọ́n kọ́kọ́rọ́ ẹ̀ kọ́ ní sunday ìbójú èbìtì kọ́kọ́rọ́ wà pọ̀ ó ní mo ju ènìyàn náà ní à ẹ ẹ sọ fún mi bá ti sọ fún mi pé kò ṣe ẹjọ́ kan mi tó gun òkè lọ báyìí <laughs> ó lọ fìbínú lọ jálẹ̀ ó wá ní get out tó bá dẹ̀ tọkọ bá ti yẹ pé get out kò ní sọ yòókù kó kàn sọ wípé àjẹ́ àǹtí mi ṣe fi sọ àǹtí mi ẹ sẹ́ǹdì owó sí mi àǹtí mi ẹ rajà lọ́wọ́ mi ṣé mo rí aṣọ tẹ́ ra yẹn ti rọ́ọ̀ṣì ẹ̀jọ́ àníkẹ́ sẹ́ǹdì owó ọdún sí mi àǹtí mi sẹ́ǹdì ọdún sí mi o sẹ́ǹdì owó ọdún sí mi o sẹ́ǹdì owó ọdún sí mi o ó jalè kó fìbínú ja ilẹ̀kùn ni <laughs> get out leave me get out mo ní sọ̀yọ̀kù. So èmi sọ fún ẹ pé ó máa jálẹ̀kùn yẹn ni olóòní ìjà kéèyàn wá travel láti ajílété ọ̀nà dìròkò ó travel àságègè kó wá dé náà kọ́kọ́rọ́ yẹn o ó jà gbẹ̀yìn èmi ò ṣe gbogbo àwọn tó súnmọ́ mímọ́ tọ́másán bá ní kíní máa yóò máa ṣe ọlọ́run even ọ̀gá mi tó ṣe ẹ̀ mọ̀ díjì mi nda tá à ń ṣe díjì mi ọlọ́run fúnra ara ọ̀gá mi ló sọ mí di ìyá wa ọlọ́run á ní ìyá wa tàbí kó ní ìyá mi <laughs> ọ̀gá ò mọ̀ wà lórí ẹ̀sìn pé di ìyá mi ah! because ohun tá a bá sọ máa ṣẹlẹ̀ àdẹ̀ lójú kòkòrò dà mẹ́wàá ká lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ lọ jókòó Tinubu máa di president níṣẹ́ àwọn ọ̀dẹ̀ fẹ́ gbà tó bá dàn di first ẹ má ti ìjà sọ ẹ̀yin tí ń practice àti ní ṣe yẹ̀yẹ̀ ilẹ̀ èmi náà máa fi ṣe ọlọ́run tèmi ló dẹ̀ máa ṣe mo fọ ọlọ́run búra. bá ń jẹ́ àtìmí ti ń pè mí jẹ́ ń gbọ́ bá ń gbé fóònù bá ń gbé fóònù àti ẹ má ì lọ ó dàbọ̀.